Admission, admission, admission. Bismillahirrahmanirrahim. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní Darusalafiya School Ìbàdàn Nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú. Ìtìdà iyá, ìdàdíyá àti sànàwíyà Monday to Thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́. Part time ní Saturday àti Sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan ọ̀sán aago mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíìs tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ní ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes dẹ́rù sàlàfíà school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off àkànrán road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala àlàáfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun ló yẹ ká máa lọ. قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يدع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ọba tí a fi ọpẹ́ àti ẹ̀yìn fún òun ni ọba tó ṣe wá ní mùsùlùmí ó ṣe islam ní ẹ̀sìn kan ṣoṣo èyí tí ọmọ ìdí yìí ó máa fi jọ́sìn fún òun láti fi rojú rí Allah subhanahu wa ta'ala láyé bíbá yìí láti fi wọ aljanna níjọ́ alqiyama àbí Allah subhanahu ó ti fi wá mọ̀nà báyìí ọjà ká sínà láéláé kò níyè méjì inú ìgbé ànábì ti sọ fún wa nípa pé àwọn ọ̀tá Islam wọ́n mọ̀ sọ ti sọ̀rọ̀ nípa Islam táàdì ẹ̀mọ̀ gbogbo tó bá ti dá yóò lọ́ta lámàhàlì kò sí nǹkan tá a yẹn gbogbo nǹkan tó bá ti dá yóò ní kíni yóò lọ́ta ntí ò bá dá òun ni òkè ńlọ́ta àwọn tá a jẹ́ mùsùlùmí àwa ni ká mọ̀ nípa ìsìn wa ká mọ̀ nípa nǹkan tó lè ba ìsìlámù wa jẹ́ ká sì mọ̀ nípa nǹkan tó lè tún ìsìlámù wa ṣe ká dẹ̀ kò ń pé ká máa jẹ́ Abdullah àbí ká máa jẹ́ Aisha àbí ká máa jẹ́ Rashid ìyẹn ò tó bí kò sọ wípé a gbọ́ ìsìlámù yẹn gẹ́gẹ́ yé àwọn ọ̀tá ìsìlámù yìí àwọn ọ̀tá anú ilé àti àwọn ọ̀tá ìta tí wọ́n jẹ́ kèfèrí àtàwọn ọ̀tá anulé náà táwọn náà ń pera wọn ní mùsùlùmí tó wá gbógun ti ìsìláàmù jù bẹ́ẹ̀ lọ kò sí àgbà tí ó fi ìsìláàmù ṣe. níjọ yọmùlẹ ahad tó lọ níjọ sunday tó lọ ara àwọn ọ̀tá tá nínú islam tó ń pera wọn ní mùsùlùmí tí wọ́n fi ẹ̀sùn burúkú tí wọ́n fi ń kan ànábì wa muhammed àti ìyàwó rẹ̀ khadija ìpè khadija ó lọ mú wo iṣẹ́ nísàlàyé alihamudulilayi alọ́ọ̀dẹ́ jẹ́ kó sáfàní. níjọ júmọ̀ ìjẹta iná lórí mímbàrí iná lórí kútúbà ó ṣàlàyé ara àwọn ọ̀tá islam pápá jùlọ ọkùnrin tẹ́ ń pè ní solomon yẹn àtàwọn akẹgbẹ́ tí wọ́n ń fẹnu àgán kan quran tí wọ́n ń fẹnu àgán kan Allah subhanahu wa nípa pé ó ṣòfin kó tá a máa na àwọn ìyàwó wa pẹ̀lú ayàtọ̀ wa nùsọ́tò nìta ó ti yanjú ẹ̀ lórí kótóbà náà níjẹta. nínú àwọn ọ̀rọ̀ burúkú tó tún gbé káàkiri ká tó padà síbi táwa ń bá lọ o òun ni wípé àwọn ọ̀tá alé wọ́n ń sọ àwọn ọ̀tá àtà wọ́n ń sọ kódà lélẹ́yìí èyí tí ọ̀pẹ̀rẹ̀ ní jamiu yẹn jamiu adégúnwà yẹn òun àti àwọn kèfèrí àwọn ọlẹ́bọ wọ́n jọ parapọ̀ wọ́n fẹnu kò lórí wípé anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ó fẹ́ aisha lọ́mọ kékeré ó fẹ́ aisha lọ́mọ kékeré pé a anabi wa fọmọ kékeré ló dáa kẹ́yìn mọ́ fọmọ kékeré la ilaha illallah muhammed ẹ̀ mọ̀ sí problem tó wà bẹ́ẹ̀ ẹni tó bá tako walau hadithan wahidan aw ayatan wahida kódà kó jẹ́ hadith ẹ̀yọ kan alhadithu sábìtú sahih hadith tó lálàáfíà tí ìtumọ̀ rẹ̀ lọ straight yóò sí kankan tó mú wa tí ò ní di tàwílù kankan ẹni tó bá tako àbótakò àyà àyà tó yẹ pé àyà ẹ̀ kọ̀tẹ̀ ìyà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ dàlàálà rẹ̀ náà tó wá jẹ́ pọ̀tẹ́ ìyá ó wá lọ takò yóò ti kẹfẹ́ ṣètì ni. àwọn kẹfẹ́ rí àwọn Solomon àwọn Jamiu àwọn gbogbo àwọn ẹni tó ń dá wàhálà lẹ̀ yìí eh, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ mùsùlùmí ẹ̀yin ká kó sọ̀ra ẹ̀yin ká kó sọ̀ra àfi ọmọ kékeré àfi ọmọ kékeré àà ní ìkẹtẹ́ sọ aláwọ̀ gẹ ló ṣe lófin fún rẹ̀ ìkẹtẹ́ ànábì ṣe ẹ̀dẹ̀ ń fẹ́nu àgàn ẹ̀dẹ̀ fi kàn hadithu muttafaqun alayhi hadith dọ̀ pé imam bukhari gbà wá imam muslim gbà wá imam abu dawud gbà wá ata imam nasai gan gbà wá hadithu sahih hadith tó lálàáfíà tí ò sí kẹ̀kẹ́ tó mu èèmọ̀ tó tún wá wà ń bẹ̀rẹ̀ o màá ṣàlàyé hadith yẹn o èyí tí màá wá sọ parí ẹ̀ wàláhì yóò sọ everybody mo sọ fún yín àwọn ẹni ò gba koran gbọ́ ẹ̀yin ti yè méjì sí ọ wọn ò gba koran gbọ́ gbogbo tó ń fa wà ní koran fa zawadu sọ̀bí yọrọ ọmọ kékeré ìgbà tó tọ́ náà sì wá nínà tóbi ẹ̀ bá ti fara mọ́ ni problem màá ṣe àlàyé aisha gangan fúnra rẹ̀ tánàbí ìfẹ́ òun gẹ́gẹ́ ni sọ́híbàtú ṣáàì òun ló gba ọrọ yìí wá fúnra tó ní náà ló fúnra ó wà ní ó wà nù nàṣà ó wà nù àbídá ó wà nù bòmí o àyíṣà kankan làmẹlẹ fúnra rẹ̀ ó ní tazawwaja ni nabiyyu sallallahu alayhi wa alihi wa sallam ó ní ànábì ìfẹ́ mi ta ní sọ̀rọ̀ ìjọba àyíṣà ó ní tazawwaja ni nabiyyu sallallahu alayhi wa alihi wa sallam ó ní ànábì ìfẹ́ mi wa ana bintu sitti sinin nígbà tí mo wà lọ́mọ ọdún mẹ́fà àyíṣà gẹ́gẹ́ fúnra rẹ̀ kìí ṣe pé sáà bíkan ló gbà wá kìí ṣe pé ẹnìkan ló sọ̀tàn yẹn kìí ṣe pé ẹnìkan ló sọ anything ta ló ń sọ̀rọ̀ fúnra ẹ̀ Aisha ogege ni sọ ibatul hadisa ogege lẹ́ni tó ní ọ̀rọ̀ òun sọ ibatul amr òun sọ ibatul shad Aisha gangan ló lọ́rọ̀ fúnra ẹ̀ ó ní tazawwaja ni nabiyyu sallallahu alaihi wasallam wa ana bintu sinin wa ana bintu sitti sinin ó ní ànábì ìfẹ́ yìí ní Aisha ó wà lọ́mọdún mélòó ọmọdún mẹ́fà ó ní wàbá náà bí wàhánà bíntu títẹ́ ìsìnì àníbì padà wá wọlé tì mí gẹ́gẹ́ bí ọkùnrin ti máa ń wọlé ti obìnrin wàhánà bíntu títẹ́ ìsìnì nígbà tí mo pọ́ ọmọ ọdún mẹ́sàn-án ọdún mélòó ló wà ní dábàá láàrin méjèèjì ọdún mẹ́ta ó ṣe ákídù rẹ̀ bá ń pè ní ó lọ kọ̀ tọ́ba bàbá rẹ̀ ó bá bàbá rẹ̀ sọ̀rọ̀ pé òun fẹ́ fẹ́ Aisha lọ́mọdún mélòó ọmọdún mẹ́fà ó ní wàbá náà bì wàhánà bíntu tíṣẹ́ ìsìnì àníbi dẹ́ padà wọlé tì mí gẹ́gẹ́ bí lọ́kọláya lọ́mọdún mélòó ọmọdún mẹ́sàn-án yìí kò sí kankan tó mu rárá kò sí ẹnìtì tó mu kò lè síbi tẹ́tẹ́ yìí sí èyí lásán báyìí ẹ̀dí kèfèrí ni kò sí ọgbọ́n tẹ́lẹ̀ dá ẹ wá ń fi ìròrí àwọn ti sẹ́n ó fi ọmọ kékeré ẹ̀ fi ń wo òfin tí Allah subhanahu wa ta'ala ṣé ẹ̀yin àǹtùn àlàmù àmìlá ṣé Allah ni ó ṣòfin ní àbẹ́yìn ṣé Allah tó dá Aisha tó dé mi tó dá wọ ló ní òfin ní àbáwá kí ló kàn Anabi bẹ́ẹ̀ ànábì fọmọ yìí kéré ah ànábì náà ànábì yìí tẹ̀ ń tẹ̀lé ó fi ọmọ yìí kéré la ilaha illallah muhammadur rasulullah. ẹ̀dẹ̀ ń fi ẹ̀sùn àbùkù àléébù ẹ fi ń kan hadith ànábì ẹ fi kan ànábì ẹ fi kan aisha ẹ ń fi kan Allah gẹ́gẹ́ tó sòfin yẹn. ẹ̀yin mùsùlùmí tẹ́ wà lórí tiktok tẹ́ ń ṣeré déédé yẹn wàláyà ló ń ṣe mí. èmi ò kí omi ìmọ̀ yẹn tàn mo ṣe wáyé mò ń lọ jẹ́jẹ́ tèmi ni àánú yìí ṣe mí láwọn tẹ́ lọ sòtì lórí àwọn Jamiu Adégúnwà àwọn Solomon àwọn eh, ms abikilẹ̀ ń pè bọ̀ bàbá kan báyìí tẹ́ ẹ tòtì yẹn tẹ́ ẹ ṣe dìde wàláì àánú yìí ṣe mí. èyí tó bá jẹ́ èmi ò sọ àwọn tó di kèfèrí tẹ́lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí yẹn àánú yìí àánú yìí gan o o èèwọ̀ ni àgbọ̀dọ̀ takò àyà Quran èèwọ̀ ni àgbọ̀dọ̀ takò hadithi hadithi tó clear ẹ̀dá kùkí ló ti ní ṣé eléyìí nídìí ó nídìí ká máa wá tún ẹ̀ káàkiri tàzàwájà ni nàbí yusuf alasala wàá nàbí tukini títí sini àdébí ìfẹ́mi mo wà lọ́mọdún mélòó mẹ́fà wà bá nàbí wàá nàbí tu títí sini ó dẹ̀ súnmọ́ mi mo wà lọ́mọdún mélòó mẹ́sàn-án kí ni wàhálà bíi eléyìí nìsín sẹ́yìn lẹ́fẹ́ sòbí fún Allahu ni àbálọ́ ni ó sòbí fún yín afala ya'lamu man khalaqa wa huwa al tó nǹkan ló mọ̀ wá ni ẹdẹ ṣé òfin tẹ̀yìn ṣe àti ìròrí yín pé àlè fọmọ kékeré tóun láà mú ni àbí Allah subhanahu wa ta'ala tó dá gbogbo ilé ayé àti gbogbo mẹ́mẹ́ tó ṣòfin fún rẹ̀ ó ní òfin tó pọ̀ tó ṣe náà ó kìgbà tó ṣòfin fáwọn ọkùnrin gbígbé àlefẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin ńkọ́ ó dẹ̀ ṣòfin fáwọn obìnrin wọn bí yín dáyẹ̀ gbọ́dọ̀ fẹ́ ju ọkọ kan lọ kí lẹ fẹ́ sọ lórí yẹn sẹ́wà pé lábùsí ni àbùsí kọ́ òfin àlọ́ òní ó tóbi báwọn ọkùnrin mo lè fẹ́yàwó kan kí n túwò hàn kí n túfẹ́ méjì kí n túwò hàn kí n túfẹ́ kẹta kí n túwò hàrà kí n túfẹ́ kẹrin wọn hàn bí òyàwó yẹn dáa pélò náà fẹ́ lọ wo tòun náà fẹ́ fẹ́ yà ọkọ méjì mẹ́ta lẹ́ẹ̀kan náà kò tó bẹ́ẹ̀ tó bá pè ní àbòsí àbí tó sọ pé ìdájọ́ àlọ́ òye ò dáa yóò dẹ̀ di kẹsẹ̀rẹ́. dáàlì kàbí anahùn kárìhù mà anzalallah fa ahbata àmàlàwò tí a bá ti kórìíra nǹkan tí Allah sọ kalẹ̀ tó ṣe lófin Allah ni òun gba ogun tẹ́tẹ́ ṣe jẹ́ èmi ò bá wọn Solomon Jamiu èmi ò bá wọn sọ̀rọ̀ o ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí tẹ́ ẹ lọ ń takú tì wọ́n lórí tiktok kẹ̀kẹ́ yẹn tẹ́jọ́ ń ṣe yamayama ń bẹ̀ ẹ ta ló lè yanjú ẹ̀ káfa bọ́ síta ẹ ànábì ó fẹ́ yàwó lọ́mọ ọdún ìgbà tó wá fẹ́ ń kọ́ ṣé àlọ́ ò rí nígbà tó fẹ́ ni ṣé ànábì ò mẹ̀sìn ni ọ àìsà kankan sọ nǹkan rẹ̀ àìsà ò sọ̀rọ̀ ipe kí ló sànà bí ìfẹ́ wọn bàbá tó bi ò sọ̀rọ̀ kí ló kó bàbá rẹ̀ Abubakar kò sọ̀rọ̀ màmá rẹ̀ náà Umu tó jẹ́ màmá àìsà sọ̀rọ̀ òun náà fọwọ́ sí ẹ̀dá ti ọba tó wà ń sánmà òun náà sọ̀rọ̀ ó sọ̀rọ̀ síta pé ọ̀gọ́ ló ṣe o kò sọ̀rọ̀ náà fọwọ́ sí bàbá rẹ̀ àwọn tí wọ́n jọ wà nílùú níjọ́ náà lọ́hùn kódà tó fi máa wọn kẹfẹ́ rí táwọn náà mọ̀ sí ìṣẹ̀lẹ̀ yẹn kò sí ẹnì kankan ní wọn tó sọ̀rọ̀ tó takò ànábì lórí iṣẹ́ yẹn torí pé nǹkan tó jẹ́ nǹkan tó gbajúmọ̀ ní jẹ̀zírọ̀ ní arúdù jẹ̀zírọ̀ ń gbà náà ni ní jẹ̀zírọ̀ tó làárọ̀ jẹ̀zírọ̀ tó làárọ̀ yẹn ni erékùsù ilẹ̀ lárúbáwá tánàbì gbé torí pé ilẹ̀ yẹn ilẹ̀ ooru ni ilẹ̀ tí máa ń gbóná ni àwọn obìnrin wọ́n tètè máa ń develop tẹ bá rí ọmọ six years wọn ẹ rò bí ọmọ fifteen years wà ní. bíyà bíyà ìlú ẹnìkọ̀ọ̀kan yàtọ̀ síra wọn náà ó kè é ń sin lápèjúwe ẹ wà wọn mọ òyìnbó ẹ wà wọn ọmọ títí wọn bíbà wọn yàtọ̀ àbí wọn yàtọ̀ wọn yàtọ̀ náà ní bọ́n ṣe ń develop ẹ mú ọmọ òyìnbó ten years jáde kẹ mú ọmọ òyìnbó àwa jáde bíbà àtà kéde ẹ̀kọ́ tẹ̀ ní òyìnbó ilẹ̀ òyìnbó yíbò àwọn yíbò àwọn igbó yẹn ẹ mú ọmọ ten years wọn jáde lóbìnrin ẹ mú ọmọ ten years àwa jáde ẹ wò yàtọ̀ Ìgbò lásán bíà ìlú ilẹ̀ ó yàtọ̀ síra wọn náà tẹnikaku ṣe ń develop ó yàtọ̀ àkọ́nìtò bíà ẹni kálukú agbègbè tẹnikaku ní wa ń bíbá ní Nàìjíríà lè fi ọmọ obìnrin ẹ fi wí ọmọ obìnrin àwa Yorùbá náà òòjọ́ra òjọra even láàrin àwa Yorùbá yìí gan láàrin àwa Yorùbá yìí tẹ ẹ bá rí ọmọ ten years obìnrin míì àti ọmọ ten years obìnrin míì ẹ kódà èyí tó dàgbà yẹn yóò máa pe àbúrò ẹ̀ láǹtì ó dẹ̀ dàgbà jùlọ kò lè mà torí pé yóò wù láàrin Yorùbá gan fúnra rẹ̀ ẹ mú yẹn dání báyẹn nígbà tí Khadija the first wife Ànábì ìgbà tó kú inú ànábì bàjẹ́ rẹ̀ kódà ànábì pé ọdún yẹn ní àmú al-huzn àmú al-huzn ọdún ìbànújẹ́ inú ànábì bàjẹ́ torí ànábì nífẹ̀ẹ́ Khadija gan Khadija tó wá hẹ́fà ànábì tó pọ̀ gan ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan bàtí màmá kú báyìí ó dùn ànábì gan gẹ́gẹ́ bí ọmọ ìdẹ́yìn létà àníbi wàá fẹ́ màmá kan tó ń pè ní sáúdà sáúdà bintu zamua sáúdà tú bíntu zamua àníbi wàá fẹ́ àgbàlagbà ni màmá kò sọ fẹ́ kéré àgbà ni o àgbà gan àníbi fẹ́ ó dẹ̀ ní fífẹ́ sáúdà yẹn ó ní ìtàn ibẹ̀ kọ́ mọ́ ń lọ ó ní ìdíjà níbi ìfẹ́ ó ní ìtàn àgbàlagbà yẹn lẹ́yìn ọdún mẹ́rin tánibí ti fẹ́ sáúdà yẹn ẹ tẹ̀ wá fẹ́ Aisha lọ́mọ kékeré ẹ ti rí báyẹn o ó fẹ́ Khadija lákọ̀ọ́kọ́ lẹ́yìn ìgbà tó Khadija kú tiẹ̀ ni lẹ́yìn ìgbà yẹn ó fẹ́ ta ni sáúdà bíntu Zam'a lẹ́yìn tó fẹ́ sáúdà kú lẹ́yìn ọdún kẹrin tó ti fẹ́ sáúdà yẹn ẹ tẹ̀ wá fẹ́ ta Aisha lọ́mọ kékeré Aisha dẹ̀ sọ̀rọ̀ fúnra ẹ̀ ẹbí adi mo kó tilẹ̀ kàn ẹ̀ ó wà ní Bukhari wà ní Muslim ẹ lọ kánú sọ yìí Bukhari five thousand one hundred and thirty four ó wà mbẹ ó wà ní Muslim náà táwọn ibi fẹ gbàtà níbi bá fẹ yẹ <laughs> àwọn ẹyin ẹ máa kẹkẹ wà láyé lálẹ́ ẹ mọ tó ń fọ mi lórí mbẹ tó ń dùn mí gan òun ni pé irú Solomon yẹn ẹ fi lọ́ba súnmọ́ àbí gbẹ̀ngbẹ̀ bóòlù jẹ́ pé òun ni ó mọ ṣàlàyé ẹ̀sìn fún yín kò jẹ́ ìpínlẹ̀ àti nìkan. ọmọ yóò kéwu o kò kàwé kò ní ayé gan kò dùn rí lójú gan gbogbo nǹkan ló tán fún zina ó gbà pé zina ẹ̀tọ́ ni ká mu ọtí ká mu gbogbo nǹkan ó gbà pé ẹ̀tọ́ ni kò gbà àlìkè àmọ̀ gbọ́ kò gbẹ ẹ̀sìn kankan gbọ́ ara àwọn aládì níyà ni kò gbẹ ẹ̀sìn kankan gbọ́ bóòlù jẹ́ pé òun ní wàá jókòó sórí tiktok ni ó mọ̀ ṣàlàyé ẹ̀sìn fún yín kò lè dá Yorùbá kà gan kó yànjú kò lè kò mọ̀ English kò mọ̀ nǹkan kò mọ̀ Lárúbáwá ó lè jẹ́ pé òun ní àwọn sàlàyé ẹ̀sìn fún yẹn ẹ̀ máa mú ìtumọ̀ hadith lọ́dọ̀ rẹ̀ yóò kàn lọ mú hadith kan yóò máa wíwí kúwí lórí ẹ̀ náà mà níbi ìfẹ́ ọmọ yìí kéré kí ní problem yín bẹ́ẹ̀ ṣé àlọ́ tó ní Aisha ṣé kò lè sọ̀rọ̀ ni ipe ìṣekúṣe là níbi ìṣe ṣé àníbi sọ̀rọ̀ là sọ́nà tí àlọ́ ọ̀ràn sílé ayé tí kò mọ tó tọ́ ni tí ò bá tọ́ nínú òfin ẹ̀sìn àníbi ò ní ṣe òkè gbogbo àwọn tó wà mẹ́ka níjọ́ náà lọ́wọ́ tó wà mẹ́ka tó wà mẹ́dínà àtà ìnkúlùdì àwọn tó jẹ́ kèfèrí ẹ mú ẹyọ ẹnìkan tó kọ̀m̀pín wà tó sọ pé nítorí ṣe ò dá ìgbà kan jọ mọ̀ sí nílùú wọn ni kò ń ṣe èyí ṣe tó pamọ́ rárá ẹ wá mọ gbọ́ o wọn à mọ̀ wípé Aisha yìí fúnra lọ́ gangan direct òun ló so igi Aisha fanabi wa Muhammad sallallahu alaihi wasallam direct ni láti sánmà àdìsí bẹ́ẹ̀ ni Bukhari àdìsí ń bẹ ànábì ń sọ fún Aisha ìpè wọ Aisha orí ìtùkì fìlmẹ̀nàmì mọ̀rọ̀tẹ̀yìn orí ìtùkì fìlmẹ̀nàmì mọ̀rọ̀tẹ̀yìn ó wà ní Bukhari bẹ́ẹ̀ ànábì ní wọ Aisha ẹ̀ẹ̀méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni àlọ́ òfin ọ̀ hàn mí lójú oorun nígbà tí mo sùn lójú oorun dream ẹ̀ẹ̀méjì ni mo rí ẹ lójú oorun tí àlọ́ òfin ẹ̀ hàn mí báyìí ànábì ni wà ánà àrọ̀ ànábì ni àrọ̀ ànẹ́kì fi sárọ́kọtín min harir mo rí ọ lórí aṣọ ìtẹ́ kan tí wọ́n ṣe látara aṣọ àríyìí slick orí ẹ̀ ni mo ti rí ẹ báyìí tán tẹ́ ẹ lé lórí lójú ni o ìgbà tí mo wá rí ẹ mo ti wá rí ẹ báyìí wáyú kọ́ọ̀lù wọ́n wá sọ fún mi lójú oorun yẹn ipe ikshif anha sí ojú ẹni yìí ẹni tó ń pọ́n lásọ yìí tó fi aṣọ àríìrí tó fi bò yìí ikshif anha sí ojú ẹ̀ náà sí aṣọ yẹn kúrò wọ́n sọ fún mi bẹ́ẹ̀ àníbi nígbà tí mo wá sí aṣọ yẹn fàyídà àríyá àn ó kàn rí i pé ìwọ ni ẹ̀mí ló ẹ̀ẹ́mẹ́jì àníbi ní fàákùlù mo wá sọ níjọ́ yẹn lójú oorun ni o nígbà tí mo rí ọ lójú oorun yẹn mo wá sọ wípé nkánà hádà min indillah tó ẹ pé nǹkan tí mo rí yìí lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lójú oorun yìí nkánà hádà min indillah tó ẹ pé láti àdó Allahu ló ti wá tó ẹ pé ló ti wá à yomdi àjẹ́ pé yóò ṣẹ ó padà dìyàwó mi lójú ayé náà ẹ ti di sẹ́ńsìn báyìí o ta ló sọ bẹ́ẹ̀ jẹ̀mọ́ ànábì wa sallallahu alaihi wasallam ẹ lọ́ka àdìsí ẹni sọ three thousand eight ninety five three thousand eight ninety five ànábì rí Aisha lójú oorun tí aláwọ̀ gan fi hàn án pé ìyàwó tó fẹ́ fẹ́ rẹ̀ sí aṣọ tó wà lójú ànábì sí ó di Aisha ó tún dé lẹ́ẹ̀kejì ànábì tún sùn yẹ́ ń jọ míì wọ́n tún fi hàn é gẹ́ẹ́ ó tún sí ó tún di Aisha wọ́n dẹ̀ ń sọ fún pé áàdìhí ìmọ̀ràn àtù ìyàwó rẹ̀ líle ànábì wa ń sọ ìpè tọ́ nǹkan náà ádámì ní ìndìlá tó yẹ pé látọ̀dọ̀ Allah ní nǹkan tí mò ń rí ti wá o yomdehi ajẹ́ pé yóò ṣẹ ń padà fẹ́ àìsà lójú ayé àbá Allah padà ṣètò àìsà fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọdẹ ìlọba Abubakar ọlọba Abubakar. Abubakar dẹ̀ fọwọ́ sí kódà ní alẹ́ ó kọ̀la ó kú ọ̀la tí ànábì ó sùn tí Aisha ó lọ sílé ànábì ó kú ọ̀la gangan ẹ lọ́kàánú hadith umuru Ruman tó jẹ́ màmá ẹ̀ gangan èyí tẹ́ ń pè ní sista nineteen bíbá yẹn ó bá súnà mu ẹ bá ṣe tó bá súnà mu mọ̀ sọ̀rọ̀ ìyàwó ń ọkọ alẹ́ ìyàwó ń ọkọ lọ́la alẹ́ òní àwọn obìnrin tó jẹ́ àwọn àwọn àwọn àwọn àwọn obìnrin kéékèèké tí wọ́n ṣe sister night fún kò sí problem wọ́n sì bá Aisha náà wọ́n bá Aisha dirun ó fàyìn gan wọ́n bá dirun wọ́n dírẹ́sì ó wà ní hadith ni o wọ́n dírẹ́sì fún Aisha wọ́n ṣe gbọ́ ẹ̀ bàtà wọn aṣọ ogun kìíní yẹn fún tán Umu Ruman tó jẹ́ màmá ẹ̀ gẹ̀gẹ̀ ó wà mú Aisha bá Aisha náà ní sọ gbọ́ ẹ o onímọ̀mí wa mú un wá sílẹ̀kùn yàrá níbi wá fi hàn síbẹ̀ ẹ dákun kí ni problem mi alára lára òòrùn ẹ̀yìn kí àbí wọlé sí máa ń wì ẹ wá ń mú nǹkan nínú àyà Kùránì ẹ ń mú nǹkan nínú hadith ànábì lójú tí ẹ ń ṣetọ́ àánú sí Islam ẹlẹ́yìn fún àbùkù kan ìsàwọ̀ aláya àbùkù lè kan Islam ẹ̀yin ọmọ Islam làbùkù lè kàn yín tí o bá ti gbẹ́sìn rẹ̀ yìí ariwo tí mò nìyẹn o ẹgbẹ́ mo ti sọ́ ti pẹ́ mo láwọn èèyàn ń bọ̀ ẹni ká kú jókòó sílẹ̀ kó mọ̀ kẹ́kọ̀ọ́ kó máa lọ́jà kó máa dé ẹ mọ̀ kẹ́kọ̀ọ́ kankan ẹ̀ka jókòó sílẹ̀ kẹ́ máa lọ sí lórí àwọn àwọn Facebook TikTok tó ti di àgbákò sìn òsì kẹtẹ́ lè rí mẹ́ àwọn eléyìí òtún kéwò sàpé Jamiu Adégún ò mọ kankan náà ẹ̀sìn kò kéwò sọ́tùlù fàtẹ́ ẹni kò kà orúkọ ẹ̀ gẹ́gẹ́ Jamiu kò lè dapò kó kọ́ rẹ sẹ̀kún òkéwò òkéwò àbí tẹ̀gbọ́n àwọn Solomon kankan yìí tẹ̀gbọ́n òun ò tẹ̀ mọ́ ẹni tì ń tẹ̀ lọ́yìn àwọn tán kéwú gangan tán jẹ́ àwọn mùsùlùmí tó jẹ́ àwọn orientalist àwọn èyí tẹ́ muslim wọn lọ kéwú wọn bọ̀ ẹ jókòó síbẹ̀ kẹmọ́ máa lísì sí wá sí àwọn àfàsùn náà ẹlòmí yóò jókòó sínú ilé yóò mọ gbọ́ bí táwọn àfàsùn náà ti ń ti lẹ́jọ̀ kò ní lọ ẹlòmí yóò ní fún intanet kó máa fi gbọ́ wá sí àwọn àfàsùn náà kó máa fi dìvẹ́lọ́pù àgbọ́yé rẹ̀ kò ní gbọ́ ajókòó sórí tiktok ajókòó sórí facebook ajókòó sórí èwe lẹ́yìn jókòó káàkiri bẹ́ẹ̀ a máa wò kú o tí wọ́n bá gbèrú júdé àwa di wàhálà ìkan tí ò le ṣé ẹ fẹ́ fi òfin ọpọlọ sí wí òfin àlọ́ òní ó dáa ẹ wá máa wo nǹkan o nínú òfin ayé wọn tán gbé kalẹ̀ nínú democratia democracy tán gbé kalẹ̀ ẹ máa wo nǹkan o ẹ máa wo o ọdún mélòó náà sọ pé obìnrin ti free ọdún mélòó náà gbé ẹ dáhùn eighteen àbí ẹ bá wo nǹkan o eighteen years àbí ẹ dákun ẹ bá ń wo ọmọ eighteen years lásìkò tá a wà ẹ stage ló wà nínú education stage wo ni ọmọ eighteen years wà nínú education ló máa wà tó ti jẹ́ ọmọ secondary school lọ ni bóyá ọmọ secondary school náà ni eighteen years yóò ṣe ìwà lẹ́sẹ̀ sùn àbẹ́sẹ̀ sí lọ́yìí sẹ́yìn wá fọwọ́ sí i káwá fi ọmọ ẹsẹ tí ọsẹ tù kẹmẹ wọ ọpọlọ yín báyẹn o òfin tí gángan gángan gángan tẹ́yìn gbé kalẹ̀ ẹ gbà yí pé ọmọ eighteen years tí o ó ti ní freedom nínú òfin tí ni mò ń sọ kìí sínú ṣẹ̀ríà o ẹ gbà pé kò tó lè ṣe tó bá wù bá hàn sọyìí ọmọ eighteen years jèrè kò tí ju ọmọ tó wà ní ẹsẹ ẹsẹ three lọ ọ ó sì máa jáàmù káàkiri káàkiri kó máa wà ẹ́kì kó máa jáǹpù kiri kó máa nẹ́kù kiri kò sí jù báyìí náà lọ ọmọ eighteen years sẹ́yìn wá gbà ká fẹ́ ọmọ eighteen years kí ọmọ tó ń lọ sí secondary school kí n lọ fẹ́ mọ́lẹ̀mọ́lẹ̀ ó dẹ̀ ti pé eighteen years ẹ tún pariwo lórí yìnyín náà o ó túmọ̀ sí pé nǹkan kan ń ṣe ọpọlọ yín kí ló jẹ́ fẹ́ fi máa fi òfin àlọ́ o ẹ̀fẹ́ fi máa wé òfin òfin àlọ́ subhanahu wa ta'ala ẹ̀fẹ́ fi máa wé òfin títí báwo ló ti lè jọra wọn kò jọra wọn náà Mama rẹ̀ ó fọwọ́ sí bàbá rẹ̀ ó fọwọ́ sí Aisha gẹ́gẹ́ fúnra ẹ̀ kò sọ̀rọ̀ ànábì gan tán ránṣẹ́ ṣé yóò ṣe nǹkan tó rọǹgì ni Allah subhanahu wa ta'ala tó wá rán ànábì iṣẹ́ òun náà lajú ó rí ó dẹ̀ rí bá ànábì ṣe nǹkan yẹn kò dẹ̀ sọ̀rọ̀ tọ́yì wọ́n á máa ń sọ gẹ́gẹ́ fún yín mo sọ pé ìdí máa sọ láti aṣọ́ọ̀kì ẹ̀yìn ẹ̀yìn fífò burúkú ẹ̀ wọ́n máa sọ gẹ́gẹ́ fún yín mo ní àwọn mòdìrú yìí àwọn jamiu yìí wọn gba koran gbọ́ ẹlòmíì rúbi rúmi ń ṣe ni àbẹ́rù mi pé mò ń sọ àsọdùn mo ní wọn ṣe kí ni jàmá koran gẹ́gẹ́ wọn gbàgbọ́ ó níbi tán ń wà yín lọ wọn gbàgbọ́ ọ̀rọ̀ tá a wá ń sọ yìí wà wà nù koran tó ti tán ife àlefe ọmọ kékeré ó ti parí ó tán tó bá ti wù bàbá yẹn tí ò bá dẹ̀ wù àlefọ́sẹ̀ kéèsì bàbá àtìyá ni haúsá ńlẹ̀ ńlẹ̀ bíbá wọn ń ṣe haúsá lọ́mọ kékeré wọn á ti so igi ọmọ wọn fún ọkọ wọn àtàtì ní ìpalẹ̀ lọ́wọ́ ni haúsá ńlẹ̀ ńlẹ̀ bíbá wọn ń ṣe tí ó sì kú bẹ́ẹ̀ àwọn bàbá wa látijọ́ àwọn náà ń ṣe wọn ó ti mọ ọkọ ọmọ yẹn nígbà tó ti wà kékeré tó ti wá máa wá sínú ilé ọmọ kékeré wọn ti rìlíìsì ẹ̀ fún o á ti máa wá sínú ilé wọn ti mọ̀ pé ọkọ lágbájá lélẹ́yìn títí títí tọmọ ẹ bá ti wá dàgbà ẹsẹ̀ wá parí lọ́wọ́ ókè ẹ̀rí ẹ̀ wá wà nù kan parí fọmọ ìpele ó tán wọn àgbà koran gbọ́ ẹlẹ́kọ̀sọ́tò tọ̀lá sùrọ́tù àtọ̀lá akọ ọwọ́ bẹ̀rẹ̀ náà ni ọwọ́ bẹ̀rẹ̀ ayé àtàlọ́ sọ ń bẹ̀ alọ́ sọ ìdájọ́ tọ̀lá ìdájọ́ tó wà fún tá a bá kọ obìnrin lẹ̀ kí ni ó ṣe bóun ni ó ṣe yanjú ara ẹ̀ òun ló wà fún ẹ lọ́ka sọ́tò tọ́lák níbi ọwọ́ bẹ̀rẹ̀ yẹn ìgbà tá lọ wà ń bọ̀rọ̀ bọ̀ ẹ wọ́n gbọ́ o alẹ́ òní wallahi ya isna min al-mahid min nisaikum àwọn obìnrin ó ń sọ̀dájọ́ tí ọkọ bá kọ ìyàwó lẹ̀ àbí tí ọkọ bá kú fún ìyàwó kí ni ìyàwó ṣe ẹ lọ́ka fún ayé o alẹ́ òní wallahi ya'isna minal mahid min nisa'ikum àwọn obìnrin ìyàwó yín tí wọ́n àti nǹkan oṣù ma wọ́n ti wọ menopause wọ́n àti nǹkan oṣù ma ìgbà tí wọ́n wá sí nǹkan oṣù ma yẹn báwo ni wọ́n ṣe ṣe ìdá tiwọn ìdá ń pè lóko òun náà ó ṣe ṣe alọ́ ni ìnirìtàbìtún tó bá ń ṣe èméjì pé báwo la á sì kà báyìí torí pé nọ́mìlì obìnrin tí bá ń ṣe nǹkan oṣù obìnrin tí bá ń ṣe nǹkan oṣù òun ó lo oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá oṣù ẹ̀yìn yóò ṣe nǹkan oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá tó ẹ̀ fọkọ rẹ̀ bá kú ni ó yé báwọn yóò lo kíni o oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá lọ́yìí tó ẹ̀ obìnrin tí wàá ṣe nǹkan oṣù ńkọ́ bóòlù ó ti ṣe tó bá yẹ pé obìnrin tó bá jẹ́ pé wọ́n kọ̀ ọ́ lẹ̀ ni ètò ọkọ rẹ̀ kú ọkọ rẹ̀ kọ̀ ọ́ lẹ̀ kó tó máa lọ yóò dúró láti rí nǹkan oṣù lẹ́ẹ̀mẹ́ta yóò rí nǹkan oṣù àkọ́kọ́ yóò tún dúró ó sì wà ní ọkọ yẹn náà nǹkan oṣù ẹ̀kejì nǹkan oṣù kẹta náà mélòó mẹ́ta tó bá rí tán tí wọ́n bá yíra wọn yanjú yóò máa ṣe kí ni yóò máa lọ tẹ́ẹ̀kì ọkọ ẹ̀ ló kú ni èyí tẹ́ ń pè lóko yẹn yóò lò oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá àbí alọ́ wa fẹ́ gbé ìdájọ́ mi wá ó pọ́síbù ká béèrè lọ́wọ́ àlọ́ pé a ah, tí ìdájọ́ yẹn bá rí báyìí ìdájọ́ ilé wa ń kọ́ alọ́ ni ó da ẹ̀mọ́ ti béèrè wàláyé ya ìsìnàmì ní mahidi mi nìta ìkún ìní sábì tún àwọn obìnrin tó ẹ́ pé àwọn ò sí nǹkan oṣù mọ́ àwọn ò sí tẹ̀gbọ́n a sọ pé obìnrin tí ọkọ bá kọ̀ ọ́ lẹ̀ yóò sì nǹkan oṣù mélòó nǹkan oṣù mẹ́ta yóò rí nǹkan oṣù àkọ́kọ́ ìkejì obìnrin ilé wa sì nǹkan oṣù mọ́ ó ti dàgbà ó ti wọ mẹ́nu fọ́ọ̀sì bó ní wàá ṣe alọ́ nífa iddatuhunna salatatu ashhur òǹkà tó máa kà ń tiẹ̀ oṣù mẹ́ta ló máa kà òun ò ní lo kíni mọ́ kò ní lo píríọ̀dù ẹ̀ mọ́ láti fi káùntì ẹ̀ kí ni ó lò odidi oṣù ni ó lò alọ́ nífa iddatuhunna salatatu ashhur yóò lo oṣù mélòó oṣù mẹ́ta ló fi máa káǹtì tiẹ̀ oṣù ojú ọ̀run ni o ló fi káǹtì tiẹ̀. Nàá gbàtà lọ́wọ́ àtẹ̀síwájú ó ní wàláì lámìyàhídù àwọn obìnrin náà táwọn náà ò tí ì bẹ̀rẹ̀ nǹkan oṣù ìyàwó náà ló náà o tí ò tí ì ṣe nǹkan oṣù náà òun náà ó lo oṣù mélòó oṣù mẹ́ta ṣàgbé kò sí píríọ̀dù tó náà fẹ́ẹ́ fi ka kò tí ì bẹ̀rẹ̀ nǹkan oṣù ìyàwó náà sì ni yóò lo nǹkan mélòó tọkọ ẹ̀ bá kọ́ ọ oṣù ni ó lò á ah, tẹ gẹ́tẹ̀ báyìí obìnrin ó sì ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ó ní ó sì ka tiẹ̀ yóò fi píríọ̀dù ẹ̀ yóò fi kàǹkà tiẹ̀ píríọ̀dù mélòó píríọ̀dù mẹ́ta tí mo sọ yẹn ó lè mọ́tò mẹ́ta o ó dẹ̀ lè ju abẹ́ ìgbà ni ó dìpẹ́ǹ lórí íńtábà tó bá wà láàrin píríọ̀dù kan sí èmi tẹlifí lè má pẹ́ ó dìpẹ́ǹ ọ̀rọ̀ oṣù kọ́ ni tiẹ̀ ọ̀rọ̀ kíni mẹ́ta ó wá lè mọ́tò oṣù mẹ́ta ó sì lè ju oṣù mẹ́ta lọ wàhálà tó kó rẹ̀ sí ni. àwa rí obìnrin kan tiẹ̀ òun ò sí nǹkan oṣù mọ́ ó ti dàgbà bóun ni ó ti tiẹ̀ oṣù ló máa lo odidi mọ́ọ̀sì yóò fi ka tiẹ̀ oṣù mẹ́ta àlọ́ wa ni wàláyé lámìyà ìdù àwọn obìnrin ìyàwó yín náà táwọn náà ò tí ì sáàtì nǹkan oṣù àwọn náà ò tí ì bẹ̀rẹ̀ nǹkan oṣù tó sì gbéyàwó oṣù mélòó làwọn náà lò oṣù mẹ́ta ó ní ó kí ẹ̀rẹ̀ ìyẹn túmọ̀ sí pé ẹnìkan lè máa jẹ́ ìyàwó wa tí ó dẹ̀ ti bẹ̀rẹ̀ kí ni ìkóso ta ni ò ti bẹ̀rẹ̀ kóso jàmá àwọn kékeré nínà ṣùgbọ́n ẹ̀ tí ní súnmọ́ ẹ̀ tí ní súnmọ́ ẹ lè fẹ́ that's why nínú ṣẹ̀ríà tẹ́ ẹ bá ti di ṣe ápídù oyìgì fún obìnrin báyìí lónìí bàbá rẹ̀ ó so yín papọ̀ pé tọ́ mo ti yọ̀ǹda Fátímà ọmọ mi fún ìwọ Abdullahi o dẹ̀ di soyigi yín tó bá ti ń soyigi báyìí kódà kí ọkọ yẹn kú lọ́la àbókú rọ̀lẹ́ obìnrin yẹn gbọ́dọ̀ sopó nítorí kíni torí kò ní ó di ìyàwó ó di ìyàwó kò ní ìdí kó tì súnmọ́ tàpọ̀ kò tì súnmọ́ obìnrin yẹn máa sopó ó di ní ẹlẹ́ẹ̀kejì obìnrin yẹn máa jogún ó máa jẹ lára ogún ọkọ yẹn mujarrodul aqd tí wọ́n bá ti lè so ọkùnrin àti obìnrin papọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó hàn sábàtà al-idda wà sábàtà al-miras opó obìnrin gbọ́dọ̀ ṣe ẹlẹ́ẹ̀kejì tí ẹnìkan bá kú náà méjèèjì ìkejì ó jẹ ogún rẹ̀ ibùn kọ́mọ̀ ti sùn à sọdáàdì sọ àti ó jẹ́ pé Allah subhanahu wa ta'ala sọ pé wàláyé lámìyàhídùn àwọn obìnrin tí wọ́n ti bẹ̀rẹ̀ nǹkan oṣù náà tẹ́ ẹ fẹ́ lọ́mọ kékeré àwọn náà máa lo oṣù mẹ́ta tọkọ wọn bá kú àbí tó bá tọkọ wọn bá kú àwọn náà máa lo oṣù mẹ́ta láti fi ṣe é dà tọkọ wọn bá kọ̀ wọ́n lẹ̀ alọ́ọ̀tú gbẹ́dájọ́ mi wá ó ní wàhùlátùl ahmel àwọn obìnrin tó bá lóyún sínú ó di ìpele mélòó báyìí ìpele mẹ́ta possibility wà kí ọkọ obìnrin tó lóyún sínú ó kú tàbí kí ọkọ obìnrin ó kọ̀ ọ́ lẹ̀ pẹ̀lú pé kíni ó lóyún alọ́ni wà wùlátùl ahmal àwọn obìnrin tó bá lóyún sínú kí ló wí tẹ̀lé àjàlùhùnà àyìnyàtọ̀ àná hamlahùnà àsìkò táwọn máa count òun ni táwọn ìgbà táwọn bá bímọ ọ̀rọ̀ tí wọ́n yé ṣe period ọ̀rọ̀ tí wọ́n yé ṣe oṣù ìgbàwó ìgbà tó bá bímọ. ọkọ kú láàárọ̀ ìyàwó lóyún sínú ó ń sunkún lọ́wọ́ báyìí jẹ́jẹ́ lọ́sàn-án ló bá bímọ ó ti parí ó ti parí opó àjàlùhúnná àyìn yàtọ̀ àná hamlẹ̀hún àsìkò tó máa káùntì ní ìgbà tó bá bímọ wàhálà wa dé ẹgbẹ́ ọ̀sẹ̀ lóyún náà ni oyún tẹ̀ dó sí lára lọ́kọ́ kú tọ́ wàhálà dé fún un àjàlùhúnná àyìn yàtọ̀ àná hamlẹ̀hún ó dẹ̀ fẹ́ lóyún ẹ̀kú dídí oṣù mẹ́wàá àwọn olóko ẹ̀dọ́ àlà òsì kẹ́tọ́ káwọn bèèyàn ìgbà tó bá tó bímọ náà ẹlòmíì sì máa ń lóyún ọdún kan ẹlòmíì máa ń lóyún ọdún mẹ́ta ẹ́ òun sopó lọ náà ni àlọ́ ọ̀dọ́ ẹ̀lẹ́fẹ́ lọ́run ṣe ẹgbẹ́ ọkọ kú lónìí báyìí ìjọ kejì ló bímọ tó parí. kọ́dà obìnrin kan nú àwọn sàhábí nú àwọn obìnrin obìnrin ni ọkọ ẹ̀kú báyìí kò pẹ́ sí ọjọ́ yẹn ló bímọ ó kàn bímọ yìí Obi bímọ báyìí dé ó kàn bẹ̀rẹ̀ sí dírẹ́sì ni ó bá gbé gíláàsì ó bá ń lé gbogbo nǹkan máa ń lé yẹn ó ń ṣe jẹ àwọn yẹn wá wá wọn ni ah ṣùgbọ́n àwọn ọkọ ẹsẹ̀ gbogbo sí pẹ́ ó ní mo mọ̀ mọ̀ ṣe ni kẹ́ ẹ lè bá mọ ìdájọ́ ẹ̀ pé mo ti jáde òpó èdè pé mo fẹ́ sáré lọ́kọ̀ báyìí náà mo mọ̀ mọ̀ ń ṣe nǹkan yẹn kẹ́ ẹ lè bá mọ ìdájọ́ ẹ̀ pé nígbà tí àwọn ilé ìfẹ́ máa dá wàhálà lẹ̀ fún yín ẹ mo ti sọ lórí kótóbà ń jẹta àwọn náà ń dá wàhálà lẹ̀ fún yín ní tó dẹ̀ fà á ni pé ẹ jìnnà sí ẹ̀kọ́ Islam ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì kílẹ̀ fún ọ ní chance sí lẹ́gbẹ́ ọ̀dọ̀ ọba Solomon ọ̀dọ̀ Jamiu Adigun alẹ́ ti fẹ́ máa mú ọ̀rọ̀ ẹ̀sìn yín kílẹ̀ wá débẹ̀ irú ìmọ̀ wo lẹ rí lọ́dọ̀ wọn tó tó bẹ́ẹ̀ ìgbà wo ló kẹ́kọ̀ọ́ Quran ìgbà wo lẹ́kọ̀ọ́ hadith ṣé mùsùlùmí gan ni wọ́n ni ayàrí o fún àlọ́ sọ ó ní wàláyé lámúyáhídì àwọn obìnrin tí wọ́n ti bẹ̀rẹ̀ nǹkan oṣù náà tán jẹ́yàwó yín ọmọ kékeré lè ti bẹ̀rẹ̀ nǹkan oṣù náà gbogbo kútùbù tàwa sí ìlú dẹ́sọ̀ pé ọmọ kékeré làlọ́ ń bá wí mẹ́ tá a bá fẹ́ ọmọ kékeré máa gbọ́ o tó bá fẹ́ ọmọ kékeré tí ò ti bàlágà tí ò ti bàlágà tí ò ti máa ń nǹkan oṣù o ò lè súnmọ́ bọ́ o lè fẹ́ bàbá rẹ̀ ò lè ní yọ̀ǹda rẹ̀ fún ẹ nínú ṣẹ̀ríà o lè fẹ́ tó kúrò rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ hàn bàbá rẹ̀ ò tí ní ségéni kò tí ní yọ̀ǹda rẹ̀ kó fún ẹ ṣé pé kò tí ì tó wọlé tì ìnira ni ó máa jẹ fún bọ̀ tó bá ti bẹ̀rẹ̀ kan oṣù yóò rọrùn fún wa yẹn ìyẹn ló fà á ìyẹn náà lànàbí ṣe fún tani Aisha ó fẹ́ lọ́mọdún mélòó ọmọdún mẹ́fà ànàbí dẹ̀ ń wòran jẹ́jẹ́ kò dọ́dọ̀ kò sí kankan ọ̀hún tí bàtí Aisha fọ ọmọdún mẹ́fà ẹ̀yìn mẹ́sàn-án àyíṣà ti dàgbà ńgbà yẹn ó ti bàlágà ó ti ṣe é wọlé tí ó ti ń sìnkó sùn ẹ wá ní ẹ ọmọ ọdún mẹ́sàn-án kàwá sí ọmọ ọdún mẹ́sàn-án ìgbà yẹn fẹ́ mọ̀ pé ọmọ ọdún mẹ́sàn-án ti di wá níbàá yìí àti pé láàrin ara wa gan tó yàtọ̀ ó yàtọ̀ síra wọn náà bí àìlú ẹni kálukú yàtọ̀ tẹ́fẹ́ fọmọ òyì ẹ wọ ọmọ òyìnbó mi náà bí ó ṣe rí àtọ̀ ọmọ lábáwá gbogbo àwọn ọlọ́rọ̀ ìmí ẹ̀jú lọ́nà dókítà mo gbọ́dọ̀ kan lọ́dún lọ́rin lẹ́nu dókítà ẹlẹ́yìnlá hafizahullah ta'ala dókítà ẹlẹ́yìnlá kan náà tán wà ń lọrin wọ́n yìí sẹ̀párí dókítọ́rì wọn lẹ́ẹ̀pẹ́ náà ní dàwọ́dí náà wọ́n dá ọkọ̀ ṣéèkì yẹn mi nàá ti máa nì wọ́n ní gbogbo àwọn dẹ̀mọ̀ táwọn gan bá rí báyìí ṣéèkì àyà sọ àwọn dẹ̀ jù lọ lé lójú sí ìrètá bá gbéra wa kalẹ̀ ó ti di àgbà lójú gan ẹni ẹ ti dàgbà gbogbo yẹn náà ti kà sí àfa àgbà wọn láwọn dẹ̀ ju lọ bàyẹ̀ jì wọn bá dẹ̀ gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn ní ìṣòwò sọ pé ṣé kìnyẹn ju dr ẹlẹ́yin là lọ ní èjì dẹ̀ lélẹ̀ àwọn jù lọ àwọn èyí sẹ́gbẹ̀ẹ́ tó ẹ̀ lè fi lárúbáwá gan wé àwa ẹ̀ lè fi òyìnbó ẹ̀ lè fi wé wa ẹ̀ lè fi yíbò ń bíbà ẹ̀ lè fi wé wa ẹ̀ lè fi wé ẹ lọ kanu sọ́tù tọ́lákò àyà four àyà five ẹ wá wo ìmọ̀tálọ̀ wa sọ níbi àyà nàbà five nígbà tó ń sọ̀rọ̀ yẹn bọ̀ ẹ mọ́ tó sọ ni onídàálíkà amúrùlọ́ kílówí ànzálàhù ilaykum la ilaha illallah ọ̀rọ̀ tí mo sọ yìí ìdájọ́ tí mo sọ yìí dáálíkà amúrùlọ́ ànzálàhù ilaykum òfin Allah nìyẹn tí mo sọ kalẹ̀ fún yín o òfin Allah mo sọ pé yìí àníbì kan mẹ́kẹ́rẹ́ ìgbà tó wá fẹ́ ń kọ́ tí bàbá ìbá gbà kí ni pírọ́bẹ̀mù yìí àá àwọn bàbá wa tó lọ tí ò ti pẹ́ wọ́n ń ṣe náà wọ́n fẹ́ ọmọ yìí kéré kí á ló lé ń bẹ̀ tí bàbá ìbá ti gbà bọ̀ nínú ṣẹ̀ríà tó bá jẹ́ ọmọ yìí kéré tí ò ti bẹ̀rẹ̀ sí ti nǹkan oṣù ó lè súnmọ́ ṣẹ̀ríà ò gbà yẹn wọlé bọ̀ bàbá ìlú títítítítítí òun náà lànàbí ṣe tí òfin dèdè súnmọ́ tó fi fi odidi ọdún mẹ́ta lẹ̀ so eléyìí ni àlàyé tó wà ń bẹ̀ kò sí fúrẹ́mù kankan ń bẹ̀ kò sí kankan kò sí mọ̀jà gbọ́ ń bẹ̀ àwọn ìta ìsìlámù náà fi ń dá wà lálẹ̀ kò sí mọ̀jà gbọ́ ń fọmọ eke nam ó pè nìyẹn àdìsún mustapha kúnalé àdìsún mustapha kúnalá sí hàtì àdìsí tó gba àwọn afáfẹ́ ni kò lé lórí ni àdìsí gbogbo àfá àgbà pé àdìsí tó lálàáfẹ́ àti kankan ò mú ni àdìsí gbogbo àfá àfẹ́ ni kò lé lórí pé ó lẹ́tọ̀ọ́ ká fi ọmọ kékeré ni tí má jẹ́ ọmọ ẹ̀ bá ti pé táwọn òbí ẹ̀ bá ti yọ̀ǹda àìmọye àwọn ọmọ kéékèèké ti ọmọ ọdún mọ́kànlá ọmọ ọdún mẹ́wàá ọmọ ọdún mẹ́sàn-án tán lóyún káàkiri ẹ̀ sọ̀rọ̀ lórí yín àbí ẹ̀ sọ̀rọ̀ lórí yín ẹ̀yin tẹ́ ti dàgbà tẹ́ ti pọ́ ọmọ twenty five years lọ́gbà lọ́wọ́ ló mọ iye ìsìn náà tẹ́ ti ṣe ẹ̀ sọ̀rọ̀ lórí yín àbí ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ jẹ́ ká máa fi àlébù kan koran ká máa fi kan hadith ká máa fi kan ànábì yín ẹ̀yin náà wà ń bá wọn sí ah kíní kan ọ̀gá ọ̀gá sólómà ọ̀gá sólómà kẹ́ni. ẹ bi àwọn níbèrè ẹ̀sìn wọn náà ọkùnrin fásán ń bọ yẹn ibo náà ti rí kílẹ̀ rí ẹ̀ ká máa bọ òòsà ibo lẹ̀ rí ẹ̀ èrè tán gbé kalẹ̀ tí wọ́n ń pè tí wọ́n ń béèrè nǹkan lọ́wọ́ ibo lẹ̀ rí ẹ̀ wà òmùgọ̀ olótó bá yẹn. ẹ já wa o àwọn àtàjẹ́ mùsùlùmí kí Allah subhanahu wa ta'ala kó jọ kó tó tiwa ẹ já padà síbi hadith àtìrà tí a ń bá lọ tírà Umdatul Ahkam ibi tí a dé oní ẹni hadith alhadith salatu hadith tààtì عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول الفطرة خمس الختان والاستحداد وقص الشارب وتقليم الأظافر ونتف الإبط حديث نية إتما حديث عن أبي هريرة رضي الله عنه لا تدع أبو هريرة قال بعد يونس قال وصيب سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول مبا يوجد شاء الله تصفي تعالوا بجمع Abu Hurairah radiyallahu anhu Abu Hurairah sọ pé alifitọ anabi sọ pé alifitọ tó kọ àwọn nǹkan tó jọmọ́ nǹkan àdámá tó jẹ́ àwọn nǹkan bíi pure nature àwọn nǹkan tó jọmọ́ nature àdámọ́ mi ìdí yẹn ẹni bá ní problem ń bẹ ó problem níbi ìgbésí ayé ẹ̀ kódà sáà níbi ò bá tẹ̀sẹ̀ sọ ọ́ nǹkan àdámání èèlò ni jama márùn ànábì dẹ́ka ànábì ni alifitoro dùkọ́m àwọn nǹkan tẹ́ pé àdámání láti gbogbo àwọn àwọn ànábì tó ti lọ àwọn èèyàn tó ti lọ wọ́n mọ̀ á títí tó fi dórí tiwa náà láti sọ ìwọ tó bá yapa àwọn nǹkan márààrún yìí o ní pírọ́blẹ́mù níbi àdámọ́ ẹ̀ o ní ìdíkà ẹ̀sẹ̀ kọ́ ẹ̀ ìwọ gẹ́gẹ́ ó yẹ kó kíyèsí rẹ̀ o ní pírọ́blẹ́mù àníbi ni alákọ̀ọ́kọ́ alikitan dídábẹ́ fọkùnrin àtobìnrin alikitan dídábẹ́ fún ọkùnrin àti obìnrin ó di ní. ẹlẹ́ẹ̀kejì ànábì ní alistihdad alistihdad alistihdad òun ni fífá irun tó wà ní abẹ́ níbi public place yẹn táǹpé lábẹ́ abẹ́ ọkùnrin abẹ́ obìnrin irun kan máa ń wù ń bẹ̀ náà ò fà kù ń bẹ̀ tó bá ti kán ó di mélòó èjì nínú mélòó márùn ẹlẹ́ẹ̀kẹta wàtàkùlímùlẹ̀ àzọ òfin gígé ìkànnà ìkànnà ọwọ́ ìkànnà ẹsẹ̀ àdámẹ́ni ẹ̀rí ẹlòmídẹ́gbẹ́ ìkànnà ẹ̀ máa gùn ó ń kọ́ láfà níjọ́ ó ń yapa àdámá ó di mélòó mẹ́ta àdé wàkọ́sù ṣáàrì gígé irun túbọ̀ mú irun bíbà gígé èsì fífá o ìbíbà ẹni àwọn tí irun wọn máa ń gùn taratara yẹn tí gùn báyìí tí ẹ ádìlẹ fi máa rí ẹnu ẹ àgbákò ẹ̀dá ni ṣẹ̀rẹ́ ò gbá wọlé àníbi ní kẹ́ ege tó bá ti ga tó bá ti fẹ́ máa ga ege ó di mélòó ẹlẹ́ẹ̀karùn-ún wà nàtúfò lè ébù wà nàtúfò àlè ébù tọ̀ títú irun abíyá ampid tó bá ti kán kẹ́ tú kẹ́ múrun yẹn kò àdámà ẹ wo sẹ̀ríà o lẹ́yìn ìsẹnu yàmàyàmà sí ẹ mú ẹ̀sìn tó sọ àwọn kan yìí wá tó ń bójútó gba àwọn nǹkan yẹn fíní fíní fíní fíní fíní ẹ mú wá kágọ òsì islam nìkan ni ẹ wú gbọ́ ọ̀rọ̀ tá a ti ń sọ bá láti jọ yìí tọmọ bá tọ̀ wájú ọmọ kékeré ni tó ń jẹun tí ò jẹun ó láti ṣe tó wá tọ̀ sílẹ̀ ó láti ṣe ó láti tàǹbà tó wáyé pé àtọ̀ ni tó wáyé pé mọ níyù ni gbogbo àwọn kẹta ń sàlàyé ẹsọ ẹ̀sìn tó ń bójútó fíní fíní fíní fíní kò sí èyí tá a tún sọ lónìí náà ẹ mú ẹ̀sìn tó bójútó wa tó sọ̀rọ̀ lórí ẹ̀ kò sí ìyẹn làwọn afáàmọ́ pè ní khamsu khisal àwọn àdámọ́ márùn sẹ́pẹ́ Allah subhanahu wa ta'ala Allah ló dámọ́ wa súnánù làǹbíyá ni wọ́n rúṣù ìṣesí àwọn ànábì tó ti lọ ni ìṣesí gbogbo èèyàn tó ti lọ ni ìwọ tó o bá ti mọ àwọn nǹkan yẹn tó o kì í ṣe tó o ń ṣèdàkejì rẹ̀ àdámọ̀ rẹ ní pọ́blẹ́mù ó ní ìdíkò wá sí i ẹ jẹ́ ká mú látòrí àìsíta dídábẹ́ iná ń pè ní dídábẹ́ ọkùnrin obìnrin téèyàn bá bí ọmọ ọkùnrin sẹ́yìn pé ọmọ tó bá ti fẹ́ jọ́kùnrin ẹ ti mọ̀ nígbà tó bá ti bí ètò wá sì jẹ́ obìnrin náà ẹ ti mọ̀ látàbẹ́ náà lẹ́sìn kò sí nǹkan mìíràn fẹ́ fi mọ̀ ju abẹ́rẹ́ lọ ẹ bá ti rábẹ́ rẹ̀ ẹ ti mọ̀ kó obìnrin ẹ bá ti rábẹ́ ilé ẹ ti mọ̀ pé ọkùnrin àyàfi kúńsá mọ́ṣùkè kálọ̀ mọ́ fi yùn sàdéhùn fún wa yòbó ni kò sọ ọmọ kẹta ọmọ kẹta wà kálọ̀ mọ́ fún wa. ń sá mùsíkìlì tiẹ̀ nǹkan méjèèjì ló bá wa sáyé yóò ní nǹkan ọmọkùnrin lẹ́gbẹ̀ẹ́ kejì yóò dẹ̀ ní tóbìnrin náà <laughs> àwọn èèyàn wà dáa ó lè mọ̀ wọ́n ni wọ́n ní sí abẹ́rẹ́ fún wọn fún ọ̀ wọ́n ní mà ó wà kò kàn pọ́ ni wàhálà ọmọ fi sàdéhùn fẹ́ lóyún yóò ní kọ́ ọmọkùnrin yóò sì ní tòbẹ̀rẹ̀ olùsọ̀dájọ́ ẹ̀rí dáadáa ìbò lákàntì ẹ̀sìn ṣẹ̀ríà ìkọ́sí ìdájọ́ tó sopọ̀ mọ́pọ̀ tó lè ṣe mọ́mù fún wa obìnrin ò dẹ̀ kí ń ṣe ìmọ̀mù fọkùnrin ìdájọ́ kan wà ń bẹ ẹlẹ́ẹ̀kejì tó bá fẹ́ mọ sùn láàrin àwọn èèyàn láàrin ọkùnrin ní mọ sùn sí ní àbáàrin obìnrin ẹlẹ́ẹ̀kẹta bá dàgbà tó bá fẹ́ má rí ṣé yóò má rí ọkùnrin náà àbóbìnrin ni ó má rí rẹ̀ <laughs> ẹ mú ẹ̀sìn tó dáadáa gbogbo ẹ̀ ló pátá ló lẹ́rìí tẹ́ǹ fúnra yín wà láà ìsáhùn ọ̀gá ni ìsáhùn wà láì láàzọ nǹkan tó jẹ́ kẹ́ ẹ máa ọlá tí ń bẹ ní islam ni pé ẹ jìnnà sí ẹ̀kọ́ islam gbogbo ẹ̀yin tẹ́ wà lórí tiktok yẹn ẹ ẹ̀ mọ ọlá tí ń bẹ fún islam islam fúnra ẹ̀ ọ̀gá àgbà gbogbo ẹ̀ ló ní ìdájọ́ o ẹ mú ẹ̀sìn tó sọ ìdájọ́ kúnsá mọ́ṣúkèlì wá kágbọ́ kílẹ̀ ń pèlè ìbò déṣí mélì àbí déṣí mélì ni àbí méjì ṣe ìgbéwò lẹ́ ń pè mẹ́ ẹ́ ṣí mélì àbí ọkùnrin obìnrin tó bá dàgbà sọkùnrin ní òfẹ ni àbúbìnrin ní òfẹ ó pọ̀ nínú rẹ̀ náà tó bá fẹ́ jogún ṣé ogún ọkùnrin lákòó fún ni àbí ogún obìnrin. tó bá ń tíìtì nínú skul àbí ńlé kéwú ṣé mísírẹ́sì láàmú pé ní àbí máṣá ṣé mùdárídù láàmú pé ní àbí mùdárídà ṣé ustaadu láàmú pé ní àbí ustaada ẹlẹ́ẹ̀kẹta wá fẹ́ àdírẹ́sì ẹ̀ tàbá fẹ́ àdírẹ́sì ẹ̀ ni àbí ẹ̀ka àbọ̀mà gbogbo àwọn nǹkan yìí gbogbo ẹ̀ ló lẹ́rìí nínú ṣẹ̀ríà báwo la yanjú ọ̀rọ̀ ẹ̀ nìyẹn gbọ́dọ̀ afẹ́ káńtì ẹ̀sìn gbogbo ẹ̀lú lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ibẹ̀ kọ́ ni mò ń lọ ibi tẹ́mi ń lọ ni pé abẹ́ sọ̀rọ̀ nípa khitan kí la pe khitan ní Yorùbá dídábẹ́ sábà ti bí ọkùnrin nǹkan ọmọkùnrin ẹ̀ ni lórí rẹ̀ ń bíbà ẹ̀ awọ kan máa wà mbẹ́ awọ yẹn ló borí awọ yẹn òun la máa gbé kúrò náà ń pè ní dídábẹ́ tọ́ba ti gé àwọ̀ yẹn kúrò àwọ̀ yẹn bo bíbà ẹ̀ tọ́ba ti gé kúrò òun ni hashafa adéǹdérí adéǹdérí nǹkan ọmọkùnrin ni ó fi jáde ni ó fi yọ àwọ̀ tó wà lórí ẹ̀ yẹn tó bò yẹn òun ni wọ́n gbé kó mẹ́ òun náà ń pè ní pé a ti dábẹ́ fún ọkùnrin dídábẹ́ yẹn wàá ju ọ̀ràn yẹn ni ẹ gbọ́dọ̀ dá wájọ́ kùnrin obìnrin dídábẹ́ tiwọn àwọn náà máa ń ní awọ níbi abẹ́ títí wọn náà àwọn náà máa ń ní awọ kan níbi òkè tiwọn náà wọn ó gé tó bá ti gé wọn ti dábẹ́ fọ̀ náà yẹn làdébí sọ pé nínú àwọn nǹkan tó jẹ́ pure nature márùn alákọ̀ọ́kọ́ rẹ̀ kí ni àlìkìtà dídábẹ́ fọkùnrin àti obìnrin fọkùnrin àti obìnrin tàbá fẹ́ dájọ́ abẹ́ fún ọkùnrin wájib ọ̀ràn yẹn ni kí ló fà tó fi jẹ́ ọ̀ràn yẹn torí pé awọ yẹn tá a bá gbé tá a bá gbé ìtọ̀ yóò máa tàjà máa síbẹ̀ tó máa tàjà máa síbẹ̀ yóò máa kó síbẹ̀ ìtọ̀ sì rèé àbí ká sọ pé àtọ̀hárọ̀ ṣẹ́dún mi ṣòro ti sọ̀la ká mọ́ra májẹ̀mú kan nínú májẹ̀mú tá a fi ní ìrun tí wọn bá wá dábẹ́ yẹn fún ọmọkùnrin yẹn títí tó fi dàgbà tó fi dàgbà tó fi ń kírun yóò nírun àbí òní nírun kò ní nítorí pé ìtọ̀ máa máa tó bá ti ń tọ̀ ìtọ̀ máa máa ṣẹ́kù síbi àwọ̀ yẹn ìdá wájú bìlì kọ́tẹ̀ àgbọ́dọ̀ gé àgbọ́dọ̀ dábẹ́ fọmọ yẹn òní òfun náà lálàáfíà tí bá ń tọ̀ ìtọ̀ ó máa jáde kan tí wọn bá gé tí wọn bá fi lè gé wàhálà nìkan ó tún lè kó àìsàn bá gan torí pé tí ìtọ̀ bá ti ń sarajọ síbẹ̀ ó tọ̀tàn ó kú díẹ̀ síbẹ̀ ó tọ̀tàn ó kú díẹ̀ síbẹ̀ ó lè fún problem ó kó àrùn sí lára tò nínú ìdájọ́ ṣẹ̀ríà ni pé ọ̀ràn yàn àgbọ́dọ̀ dájọ́ ẹ fún ọkùnrin mo rí gbogbo àwọn ọkùnrin tá a dẹ̀ wà níbà alhamdulilayi kò sẹ́ni tí wọ́n ní dábẹ́ fún ẹni tí wọ́n dá tiẹ̀ kékeré ń padà dá létà náà ó ti dábẹ́ fún gbogbo alhamdulilayi ẹ sì rí i pé Yorùbá náà máa ń dábẹ́ àbí bẹ́ẹ̀ ni torí pé nǹkan yẹn nature ni kọ́lẹ̀ tí ó mẹ̀sìn gègèrè ń dábẹ́ bọ́tí obìnrin mustahab tí wọ́n yìí sọ̀rọ̀ yẹn mustahab ṣùgbọ́n a gbọ́dọ̀ dá wọn náà a gbọ́dọ̀ dá wọn náà torí tá a bá dábẹ́ fóbìnrin tá a bá dábẹ́ fún obìnrin yóò kàn lálá ṣáháwá rẹ̀ fílíǹsì tí ó máa ní sọ́kùnrin ṣáháwá rẹ̀ tí ó máa ní ti ọkùnrin tẹ́ ẹ̀ bá dá wàhálà ní ọ òbí pé gbogbo ọkùnrin tó bá ti rí bí ká máa bá sọ ni ńbẹ náà àwọn míì tí wọn àdábẹ́ fún lóbìnrin ẹgbẹ kò sí tẹlifí mu bóra já yóò fẹ́ lè sọ pé kó bá ń sọ ṣáwà yẹn ti máa háì jù fílì yẹn fún ọkùnrin ó ti máa háì jù láti ṣẹ̀ṣẹ̀ dá ń fẹ́ ká gé bọ̀ má gé mọ́lẹ̀ kí fílì sọkùnrin kó sì lè ṣẹ́kù sáyẹ́dẹ́gbẹ́dẹ́ bá lọ gé mọ́lẹ̀ mọ́lẹ̀ kò tẹ̀ ní bọ̀ tí wọn kì í ṣe kéèsì pé yóò kó ẹ̀gbin sínú tí wọn ò kí ń kó ìtọ̀ sínú wọn bá àmọ́ gígan ò kí ń kó tọ̀ sínú láti sọ̀tọ̀ pé ìdájọ́ rẹ̀ ṣe wájú bíi ti ọkùnrin torí pé ìdájọ́ ọkọkùnrin yẹn ọ̀ràn yẹn ló ń torí pé òun ti lọ líǹkì mọ́ ó ti lọ líǹkì mọ́ nǹkan tí ó lè ba irun tiẹ̀ jẹ́ bọ̀tẹ́ ẹ̀ bá dábẹ́ fóbìnrin òun ò lè kó tọ̀ sínú ti tẹ̀ bọ̀tẹ́ aburú tó wà níbi tẹ̀ ni pé fílì ẹ̀fọ́kùnrin ara ìsìgàn á ti pọ̀ jù sọ yín láti gé díẹ̀ bẹ́ẹ̀ so that ó máa regulate feelings ẹ̀ fún ọkùnrin náà ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ bá kí lẹ́lẹ́kejì ta ló rántí fífarun abẹ́ náà àbí fífarun abẹ́ irun abẹ́ náà bá fífarun lẹ́yìn bá dé irun abẹ́ lòmíì. ẹ̀ẹ́rì kankan yọ ọ́nbẹ̀. ọ àìlèmọ̀ sí abẹ́ ẹlòmíì nínà kankan àbá ẹ̀ẹ́rì yọ ọ́nbẹ̀. lẹ́yìn òfin gidi yìí ó máa ní o kò dáa ni kò ní kò yẹ kẹ́nìkan kẹ́sẹ̀sẹ̀ kọ́ ẹ̀ tí wọn náà bá ti rí kó ti ń kún yọ bíléèdì kó fà kó ń ẹn pé ààyè yẹn kò ń ṣe ààyè tí atẹ́gùn lè ráyè fẹ́ dí so kìí sáà atẹ́gùn ààyè tí atẹ́gùn lè ráyè máa fẹ́ sí fresh air kò lè máa wọ bẹ̀ dáadáa so tí igbó bá tún wà ń bẹ̀ wàhálà ni bàtú bá gbé igbó sábẹ́ wàhálà ni náà so that's why tíṣẹ́ la fi ń fẹ́ pé tó bá ti ń kún ká ṣe kí ni àmọ̀ àtọkùnrin àtobìnrin ni o àtọkùnrin àtobìnrin so yóò jẹ́ kí awọ yẹn kó máa refresh ẹ̀ gbà yóò sì jẹ́ kí àlàáfíà débẹ̀ ó di méjì àbí kí lẹ́lẹ́kẹta ọ̀sùn ṣáàrì gígé irun mú bíbá ká gé irun mú kí lẹ́yìn pẹ̀lú ìbò túbọ̀ mú lé ìbò ẹgbẹ́ irun bíbá kéèyàn gé ni kò kéèyàn fà á tà lọ́dọ̀ wọ́n bi Imam Malik léèrè pé àwọn tí máa ń fa túbọ̀ mú bíbà tí wọ́n fa ẹ̀rí pé ẹlòmíì bíbà yẹn máa máa dán ó máa fa bíbà tí yẹn bá fa orí Imam Malik sọ pé bídíà ni ó ní bídíà tó ń zọ́hàrọ̀ minan nas bídíà tó ń zọ́hàrọ̀ minan nas ó ní àdádálẹ̀ ni tẹ́kọ̀ ọ̀dọ̀ àwọn èèyàn láti rí etí sẹ́rí aṣọ ni pé kọ́sù kò tírìmù ẹ̀ má gbé mọ́lẹ̀ gbé díẹ̀ mẹ́ àti ìsìn sì gbọ́dọ̀ ṣẹ́kù sí bíbà ẹ wà rí àwọn mi tẹ́ adìlẹ̀ ti máa rí ẹnu ẹ̀ gan yóò tún kọ́ bá gbogbo bíi eré yóò dà eré yóò dà èyí ṣe ìṣesí Islam nìyẹn tẹ̀yìn tó bá ti ń nírun mú tó bá ti ń ga tó bá ti ń nírun bíbà tó bá ti ń ga ẹ máa tú ìmọ̀ ẹ̀ bọ́tẹ́ ẹ̀ ní í ṣe kí ni o ẹ̀ ní gé ó di mélòó jọ̀ mọ́ mẹ́ta ni ó di mẹ́ta báyìí ẹlẹ́ẹ̀kẹrin tẹ̀kùlímùlà àgọ́ọ̀fẹ́ gígé kaná àtẹsẹ̀ náà àdámọ́ni ẹ̀rí ìkànnì ẹlòmíì láàyè àhìlá ọ̀hún. hátà ṣákìlù ọwọ́ ẹlòmíì gan ṣákìlù ẹ̀ kílẹ̀ ń pè é ìrísí ọwọ́ rẹ̀ gan máa ń rin lára àwọn míì tètè máa ń bi téèyàn bá rí ọwọ́ ẹlòmíì pẹ̀lú ìkànnà ti dúdú níbi abẹ́ ń bíbá ìfáàtẹ̀ tó bá yìí tètè máa ń bi ó lè bì pàápàá jùlọ àwọn tó máa ń ṣiṣẹ́ bí àwọn tó máa ń ṣe bí iṣẹ́ wedding wẹ́dà àwọn tó máa ń ṣiṣẹ́ bí àwọn bíríkìlì yẹn àwọn tó ń sáré iṣẹ́ mọ́tò jọmọ́ bíi mechanic ẹlòmíràn ò dẹ̀ ṣe irúṣẹ́ yẹn náà o ó kàn dọ̀tí fún gbèsè ayé ara ẹ̀ gbogbo bíi sáré kan bá ti dúdú wàhálà ọwọ́ yẹn náà ládẹ̀ fi jẹun ẹ̀wọ̀ bacteria tí wọ́n máa gbé sínú ọkàn ẹlẹ́ẹ̀kejì ó tún lè àfẹ́tì irun ẹ̀ torí pé yóò tá ń bà bàtó bá ń tá ń bà ṣé kẹrẹ́ ẹ̀dẹ́gùn bóyá ìgbẹ́ ti sá síbẹ̀ àfáà Allahu àwọn nǹkan yìí ọ̀la ìsáàmù dáa ìsáàmù ní ìdírí ẹ̀sìn dẹ́rẹ́ ní ìrí ní ìrí ó nǹkan tí ní pọ́blẹ́mù kankan kẹ́ẹ̀gé kan àtọwọ́ àtẹsẹ̀ ó ti kún débi kó tó wá tíìk wà láì délé dè gé mọ́ ah wọ́n máa ń rí dáadáa náà èèkàn náà ẹsẹ̀ lómi ó ti tíìk dẹ́gbẹ́dẹ́ bá fẹ́ gé délé dè ó lé gé mọ́ gbogbo àwọn kan yìí kí ló fẹ́ gbà mẹ́ eléyìí ò dáa ẹlẹ́ẹ̀karùn kí ni nursery ebsor títú irun abíyá abíyá yìí the same thing tó applicable sí tó apply sí irun abẹ́ òun náà ló ṣe òun náà ẹ̀rí pé àyè yìí náà àyè kọ́lọ́fín ni àyè tó pamọ́ ni atẹ́gùn kì í sábà ráyè fẹ́ síbẹ̀ irun dẹ̀ tó wà mẹ́ ṣẹ̀rí àwọn fẹ́ tó bá ti ń kán ká tú tó bá dẹ̀jẹ̀ pé yóò ní ọ lára láti tú o lè fa náà kò ti kó rẹ̀ ètò pàtàkì ni pé sáà mẹ́jẹ̀ kí irun máa wà ńbẹ̀ kí irun máa kún síbẹ̀ àbá tẹ́lẹ̀mí bá ti abíyẹ̀ sókè ọṣẹ tí ó wà ńbẹ̀ yóò ti wá fúnfún ọṣẹ ìdọ̀tí ni kíní yẹn o irun ẹ ti pọ̀ ń bẹ̀ débi pé ojú ti wá ń funfun awárí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ báyìí tó máa ń ríyàn lára látara pé ooru yẹn ti mú àbí àyẹn náà ò fi fine ẹlòmíì tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ yín gan òórùn àbí àbá bá bù sí báyìí ẹ̀ hàn ni torí pé abí àyẹn ò ní kò kí ń fa kò kí ń tú eléyìí náà ò dáa tòun náà àwọn àwùsáàk àwọn ìdọ̀tí ó lè tààrọ́ kámọ̀ síbẹ̀ ó lè kójọ síbẹ̀ tẹ́ ẹ̀ bá ní ìtẹ̀. àwọn rọ̀wáìhù kàríà àwọn òórùn tí ó dáa kó má máa jáde ńbẹ̀ tẹ́ ẹ̀ bá ti ní ìtẹ̀. tẹ́ ẹ̀ bá ti ní sọ àwọn nǹkan yìí lànàbí sọ fún wa pé àlùbídọ̀rọ̀tú kọ́ọ̀mù àwọn nǹkan àdámọ́ mélòó ni wọ́n o márùn-ún ni wọ́n. tàbá wo mọ́sálà kan bẹ tó yẹ kí n sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn yẹn máa ń sì gbọ́ yìí kò dẹ̀ dáa hadithu anas anas bin malik radiyallahu anhu hadithi kan bẹ tó gbà wà látọ̀dọ̀ ànábì ó ní waqata lana rasulillah sallallahu alayhi wa alihi wa sallam halqal aana wa taqlimal adhafir ó ń kalọ̀ ó ó ní arba'ina yawman marra ó ní ànábì fi àsìkò sí fún wa tába fẹ́ fa irun abẹ́ wa àbá fẹ́ gé ìkànnà wa àbá fẹ́ tunu abíyá wa ó níbi ànábì fi àsìkò sí fún forty days ó fún wa ní gbèdéke forty forty days kí n túmọ̀ hadith yẹn ìtumọ̀ hadith yẹn ni pé kìí ṣe ìtumọ̀ rẹ̀ ni pé ká fi àwọn nǹkan yìí lẹ̀ ká mọ́ tọ́ọ̀ṣì ẹ̀ fún odidi forty days ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn torí pé àwọn èèyàn yàtọ̀ síra wọn bàbá ń sọ̀rọ̀ nípa irun sìn irun kúnkún lórí irun ẹlòmíì tètè máa ń kún tẹ́lẹ̀ mi bá fi fárun ẹ̀ báyìí ó dà ó lè lo ọ̀sẹ̀ mẹ́ta kó má ti kùn ìtìláfìlà ṣọ́ọ̀ṣì ayàtọ̀ síra wa ẹlòmíì tètè bá fárun lónìí nígbà tó bá fi dọ̀tún la irun ti jáde bẹ̀ padà the same thing kan náà ẹnìkan ti sọ fún mi pé tóun bá gbé kan náà òun báyìí oṣù kan ò tí ì débẹ̀ òní kan létí ọ̀tí ẹlòmíì ṣètò bá gbé ìkànnà gbàdá wa fi máa rọjò márùn ọ̀sẹ̀ kan ìkànnà ti kún padà a yàtọ̀ síra wa níbi àwọn nǹkan yẹn irun ẹlòmíì tètè ń kún jura wọn lọ ìkànnà ẹlòmíì tètè ń kún jura wọn lọ nǹkan tí hadith Anas ń sọ ni wípé kò gbọdọ̀ kọjá forty days ká má tọ́jú àwọn àyè yìí kìí ṣe pé nítorí sọfún wa pé a gbọdọ̀ fọwọ́ kan o títí di forty days ṣé nǹkan tí mo sọ yé ìdí mò ń sọ ni pé àdìsí ò sọ fún wa pé a gbọ́dọ̀ fọwọ́ kan kò bá àti kún ó dìgbà tó bá pé forty days ànábì ò sọ fún wa níta ànábì sọ ni pé ó pọ̀ ju maximum of kíni forty days àti gbọ́dọ̀ touch ẹ̀ tẹ̀bá dẹ̀ wúlò tó forty days ẹni tó bá fárun àbí irun abíyá ẹ̀ kò sí irun ní àtijáde mẹ́ ẹni bá gbé kan náà forty days maximum ẹ̀ ìkànnì ó ti jáde tó bá ti ń kún ká gé padà tí irun abẹ́ bá ti ń kún ká gé padà so tawkifu tá ẹ eh, tawkifu tá nàbí sọ yẹn tawkifu lè tárùkì ni èyí ṣe tawkifu lè fẹ́ àsìkò tó kí fún wa yẹn kí ká má fi ilẹ̀ kọjá forty days ó ṣe kó sọ fún wa yìí pé ìgbà tá a tó lè ṣe ó dìgbà tó wá pé forty days èyí ṣe ká dájú ìsọ ni tó ń pè àbá yẹn náà ó jẹ́ ẹ̀kọ́ mi bẹ́ẹ̀ ṣé wàá rí hadith mi wá wà hadith yà Aisha tó náà gbà wá hadith eléyìí tá a kà yín sìn ó ń sọ pé alifitro tó kọ́ ní ìwáyà mi náà wá wá tó ń sọ pé mẹ́wàá ni tó ń sọ pé mélòó mẹ́wàá tábà fi mẹ́wàá tábà fi ó dárúkọ márùn-ún eléyìí òun tó wá di mélòó ma ó jẹ́ mẹ́wàá táwọn náà tún jẹ́ fitrọ tọ́bi jẹ́ àdàmà àdìsí yà wá ìṣàgbé wa bẹ́ẹ̀ òun wá hàdì márùn ma kò takora wọn náà àdébì sọ ilé nígbà báyìí àdébì dẹ̀ sọ ilé nígbà báyìí sí nǹkan tó takora wọn lẹ́yìn sínú nǹkan tó ń fi kún ó ní ìfáwù lẹ́hìá ìfáwù àlẹ́hìá fífi irùngbọ̀n lẹ̀ ká fi irùngbọ̀n lẹ̀ àdámọ̀ ni wàláì ó ṣe ìdàrú ni àdámọ̀ ni kọkùnrin fi irùngbọ̀n lẹ̀ ó ṣe ni ìfún àwọn bàbá wa lánàá tí ò tí pẹ́ wọ́n máa fi irùngbọ̀n lẹ̀ àdámọ́ ló ṣẹ̀ṣẹ̀ dàrú lójú pé ọkùnrin náà ẹ̀kẹ́ tẹ̀ náà dàbí ẹ̀kẹ́ obìnrin tẹ bá rí ẹ̀kẹ́ ọkùnrin míì ibi tó bá fa ẹ̀fẹ̀ lè mọ wo gíláàsì ńbẹ̀ àwọn bàbá wo kì í ṣe bẹ́ẹ̀ wọ́n nírùngbọ̀n gbogbo àwọn ànábì tó ti lọ wọ́n nírùngbọ̀n in fact nínú nǹkan tá a fi máa ń dá ọkùnrin mọ̀ yàtọ̀ sóbìnrin irùngbọ̀n wà ń bẹ̀ irùngbọ̀n wà ń bẹ̀ náà gbogbo ẹsẹ̀ ìdàrú ni nàá tó ti pé ọkùnrin náà ẹ̀kẹ́ ń dán obìnrin náà ẹ̀kẹ́ ń dán àtàmì ìmọ̀ ẹ̀yìn ọkọ̀ àti ọ̀gá mi ìmọ̀ bẹ́ẹ̀ ṣe ń yanjú ara yín nulẹ̀ báyìí nígbà tí a bá wà lórí bẹ́ẹ̀dì náà obìnrin ń fọ́ra dídán ọkùnrin náà tó ń fọ́ra àgbákò bóòlù ẹsẹ̀ ṣe é gan báyìí kò tiẹ̀ kíláàsì mi gan ha obìnrin fọ́ra ọkọ rẹ̀ lẹ́kẹ̀ẹ́ dídán náà ló náà fọ́ra ọkùnrin náà tó ń fọ́ra ìyàwó ẹ̀ lẹ́kẹ̀ẹ́ náà dídán fasọ dídán gbẹ̀ wá dán papọ̀ kò dáa náà kò dáa tó yẹ kíkan dán ó yẹ kíkan ṣe ni ìdẹ̀mọ́ táwọn obìnrin lọ́rùn tó òun ló fà á tó yẹ gbogbo nǹkan ẹ̀ṣẹ̀ change ni o fitirọ̀ ni àdámọ́ ni kódà ní nílẹ̀ lárúbáwá tẹ́lẹ̀ nílẹ̀ lárúbáwá tí wọ́n bá ti kó ẹrú báyìí ìdẹ̀ sílẹ̀ lárúbáwá gan lọ́dọ̀ àwọn bàbá gan lọ́dọ̀ àwọn bàbá tí ò ti pẹ́ ní àsìkò tí wọ́n máa ń kóyàn lẹ́rú tó bá ti lè kóyàn lẹ́rú báyìí the first thing tó ọkọ ṣe fún wọn ni pé wọ́n parun gbà rẹ̀ wọ́n fẹ́ fi ṣe ìhánà rẹ̀ kán fi yẹpẹ rẹ̀ pé o ò yàtọ̀ sóbìnrin tọ́mà ti kóyàn lẹ́rú báyìí tán kó ọkùnrin lẹ́rú nǹkan tí wọ́n kọ́ sí fún ọ ni pé ó fa ogun irùngbọ̀n rẹ̀ láti fi yẹpẹ rẹ̀ pé ìgbésí ayé ò yàtọ̀ sí ìgbésí ayé obìnrin ẹsẹ̀ yàtọ̀ ni tòlóbi jẹ́ pé inú súnà níbi wa Muhammad sallallahu alaihi wa sallam àníbi ni júùsù ṣàwárì gbà ẹ mú irùngbọ̀n yín ibi irun mú yín irun mu yín ẹgbẹ ńlá níbi sọ wà á rí kò lè hà irùngbọ̀n yín tẹ filẹ̀ wà kọ́ọ̀lì fúlìmọ̀jù ẹ yapa sí àwọn abọ́ná àwọn abọ́ná ní mọ́sí fáìsì fàdà wọ́n mú irun imú tiwọn yóò gùn sárasára wọ́n mú irùngbọ̀n wọ́n fà àníbí ni ẹ yapa sí wọn ẹ̀yin ẹlẹ́bù kínni irun mú tí ẹ fi irùngbọ̀n yín rẹ̀ so nínú kíkúrọ̀ àdámọ́ ni pé kọkùnrin ní olùgbọ̀n that is why àwọn àfáà sọ̀rọ̀ lórí ọkùnrin tó bá jẹ́ pé kò ní irùngbọ̀n rárá wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ tẹ̀pá àwọn ọkùnrin mi wá tó ní irùngbọ̀n rárá àtọ̀ kéde kó ń fa o ò ní ẹ̀kẹ́ náà dán ni àwọn àfáà sọ̀rọ̀ lórí ẹ̀ pé sáà lè mọ wojú ẹ̀ tẹ̀pá kì í wojú obìnrin sáà lè mọ wojú náà torí pé ojú tiẹ̀ náà jọ ojú obìnrin láti máa wojú ẹ̀ wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ náà dókítà tẹ́ bá ń wojú ẹ̀ bí ìgbà tó ẹ pẹ́ ń wojú obìnrin náà ni ó fẹ́ jẹ́ gbọ́dọ̀ fún òun lẹ́sẹ̀ kò lẹ́sẹ̀ bọ̀dù wọ́n tó ń fa kílẹ̀ rí ẹ̀ wọ́n ló ń sọ̀rọ̀ ẹ̀ dóbìnrin ìwù tó tó wà ń bẹ ẹlẹ́kẹta ni pé tàṣà búùbì nìta ẹ̀ ń bá ń fa irun gan rẹ̀ ó ti lọ́ ń fi ìṣesí rẹ̀ jọ ìṣesí àwọn obìnrin so ó di mélòó bá ń sábà sí ẹyọ kan ẹ̀pọ̀ mọ́ márùn-ún ẹ̀hẹ̀ ìdọ́dẹ̀ ń pè ní irúgbọ̀n ó bẹ̀rẹ̀ láti di alhọ́dù họ́dù ìbíbà parí àti àdákọ́ni ìbíbà parí bá gbogbo bíi mọ́ bíbà ẹ̀ náà pè ní irúgbọ̀n ẹlòmíì ó fa gbogbo bíbà yá fèrè lẹ́bi bìsùwà oyè dẹ̀ fa gbogbo bíbà dandan ẹni yóò fi irùngbọ̀n lẹ̀ ẹni tó fi irùngbọ̀n lẹ̀ lẹ́ni tó fi gbogbo irun bíbà yìí lẹ̀ àti bíbà yìí ó dẹ̀ débi ìtẹ́kù ọrùn rà bí mo ṣe ń ṣe ọrùn yìí ibẹ̀ ni irùngbọ̀n dé ẹ̀ ń bá ní irùngbọ̀n wájú sàlẹ̀ ń bí ọrùn bíbà ẹ̀ ó lè fà òfin kankan tẹ̀gbẹ́ ẹlòmíì máa ń ní irun gbogbo bíbà níbi ọrùn bíbà yóò tún ní irun lọ́rùn èmi ò kì í sara rùn gbà ó lè fáyàn kúrò tó bá ti débi gbogbo ń gbò irùngbọ̀n ti tán èyí tó tún wù lọ́rùn yẹn ìwọ lọ́rùn tó di ẹlẹ́ẹ̀keje àtiwák karùn pákó karùn ìtumọ̀ ẹni pé ká fọyín àdámọ́ sẹ́nìkan lọ́sẹ̀ kọ́ wa bá ti ká máa fọyín àdámọ́ tálọ̀ ti dọ́mọ́ mẹ́ẹ̀dé yẹn ká fọyín àdámọ́ ni àdébí ni àtiwák mọ̀tò àárọ̀ tó ń lè fà ká máa ronrín ká máa fọyín wa ẹ máa ń jẹ́ kẹ́nu èèyàn mọ́ mọ̀rùdọ́ tó ń lè rọ́ọ̀bù ìdẹ̀ máa ń yọ aláwọ̀ nínú ẹ máa jẹ́ kí inú aláwọ̀ dùn sí wa. ìyẹn jẹ́ kí inú àwa náà dùn síra wa lẹ́nu mi bá ń bá yín sọ̀rọ̀ báyìí inú yóò ní dùn sí àfa gbogbo ọmọ bùtì kò fọ́ yín tàbí ò yín kọ́ mọ̀rọ̀dọ́ tún lè rọ ìmọ̀ jẹ́ kí inú aláwọ̀ dùn ìmọ̀ yọ aláwọ̀ nínú láàrin ara wa náà wọ́n gbọ́ aláwọ̀ ìmọ̀ yọ àwa náà nù tòlófà tí sẹ̀rí hákítà wa ó sì lójú kòkòrò ṣé ká máa fọyín tába ti rí pẹ́ni wá ti yí padà lọ fọyín àrùgbé òórùn kan ti ń jà lẹ́nu ẹ̀ lọ fọyín àbí ó jẹ́ àwọn kẹ́kọ̀ọ́ kan tó chéǹjì òórùn ẹnu ẹ̀ ó ti fẹ́ máa rùn bákan lọ fọyín ẹ̀ ó di mélòó báyẹn hàn tọ ẹlẹ́ẹ̀kẹjọ ẹlẹ́ẹ̀kẹ ẹlẹ́ẹ̀kẹjọ náà ni ìsìnṣákùlìmọ̀ káfa omi símú kákìrín mú wa nígbà tá a bá fẹ́ sálùwàlà àfọ̀símú báyìí ẹlòmíì ò mọ bá ṣe ń sàwà lába ó fẹ́ sàwà lába ẹ̀ ó di ó di ó di wé ọwọ́ tán ó di yọ ẹnu ó wá fẹ́ fín mu ẹ wá wo oríṣi system ó fẹ́ fín mu ni ó dẹ̀ kú rẹ̀ ju àlà ó bomi báyìí kí ni ṣe nísìnyí mi ò tẹ̀ mójútó ní ṣe kò lé tó báyà fààyè ó kàn ṣe báyìí báyìí kọ ẹlòmínà lè ṣe báyìí sísẹ́mù oríṣiríṣi lèmi tẹ̀ máa ń rí istinshaq tẹ́yìn bá fẹ́ fi mú nínú àlùwàlà méjì ni istinshaq àti istinshaq méjì ni wàá ṣe istinshaq wa istinshaq fi omi sí mú fi omi síta méjì òun ní ní ìsìn òdi wẹ ọwọ́ tán ọwọ́ tó dẹ̀ fẹ́ náà gbogbo bíbá ló gbọ́dọ̀ wẹ̀ kí ó ti báyìí tó bá wẹ wọ́n yẹn tó bá ṣàkíyèsí wàá rí kó gbogbo bíbá máa funfun afunfun wọ́n ti ń wí ọwọ́ ní abomi sọ́wọ́ báyìí wàá fọwọ́ òsì fọwọ́ ọ̀tún débí báyìí eléyìí náà wàá fọwọ́ ọ̀tún fọwọ́ òsì òní lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta o fẹ́ yọ ẹnu òní o tún yọ ẹnu lẹ́ẹ̀kejì o fi pọ̀ mọ́ ó bomi sínú wa wàá fa omi símú ó ní west hand tó wà ń bíbá omi díẹ̀ tó wà ń bíbá yẹn òun lẹ́tì fà sínú wa díẹ̀ ni o àníbi ni wà báàlì kìlìsìn ṣáàt ìlà fi rọ̀mọ̀dà àbí ìlà fi ṣìyàn ẹ fa omi símú yín dáadáa tẹ bá ń ṣàlùwàlà àyàfi tẹ bá wà nú àwẹ̀ torí pé tó bá wà nú àwẹ̀ tó bá lọ fà á tán wàá kàn rí i pé wàá fìlì omi nínú ìpọn ẹni a ti já papọ̀ báyìí a ti wà á ti fíìlì pé omi ti bọ́ sínú kan ẹ̀ sànẹ́bí ni ṣùgbọ́n tí ò bá sí àwẹ̀ ẹ̀ fa ohun sí mu ṣùgbọ́n táwẹ̀ bá wà níwọ̀nba ni yóò ní sapa olórí wàá fà á sí mu báyìí wàá wá sí ìsè sáàbù wàá fà á sí dà dáńtò ní pé yẹn ń pa mu nù yẹn ń wẹ̀ mu nù èyí ti àtẹwọ́ tẹ́ mọ́ ń pa yẹn báyìí kọ́ ó ní ọwọ́ ọ̀tún ọwọ́ òsì ọwọ́ ọ̀tún ọwọ́ òsì ọwọ́ ọ̀tún ọwọ́ òsì ẹ̀ẹ̀mẹ́ta ó parí alọ́ gbalẹ̀ ti fún wa o sẹ́yìn ti káàbà wọn sọ́yìí ẹlẹ́ẹ̀ka sàn gospel bàrọ̀ ọ̀jì kò ti sọ lẹ́ẹ̀ka ó ní mọ̀fásílù àsọ́bí àwọn àwọn ìka yìí bàbá ń sàlùwàlà sòdásùwàtò ẹgbẹ́ tá a bá fẹ́ ṣe àlùwàlà agbọ́dọ̀ mi sọ pé àwọn àárín ajẹ́kọ́mi dé rẹ̀ bẹ́ẹ̀ mo sọ rẹ̀ bẹ́ẹ̀ bá ti bomi sọ́wọ́ báyìí ọwọ́ òsì lẹ́fẹ́ fi fọwọ́ ilé ọwọ́ ọ̀sán lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta náà so àwọn ni ó kẹyọ kan àbí ta ló mọ ẹlẹ́ẹ̀kẹwàá hàn mi ti rántí ni o kí lẹ́ẹ̀kẹwàá ẹ́ alimadumada yíyọ ẹnu yíyọ ẹnu kẹyọ ẹnu báyìí kẹbomi sẹ́nu yíyọ ẹnu tòmẹ́wẹ̀ wá nìyẹn sáni bíi pé ní ìsọ́lù lùfitọ̀rọ̀ àbí àlùfitọ̀rọ̀ tú khamsun min al-fitra àbí aṣáró min al-fitra sọlẹ ní àdámá ìṣẹlẹ àsọfọ àwọn nǹkan yìí iná wa ló wà tá a bá nínú ẹ̀sìn wa ẹ̀sìn wa máa láàyè ẹ fi àwọn ọ̀tá ìsìláàmù lẹ̀ ọ̀tá ìsìláàmù ni wọ́n ẹ̀yin lè mọ tẹ́yìn wá lọ́dọ̀ àwọn ènìyàn tẹ́ fẹ́ máa gbẹ̀sìn lọ́dọ̀ wọn ẹ tí ò lẹ́sìn kò lẹ́sìn kò ní kankan kò mọ anything nínú ẹ̀sìn kí lẹ́yìn wá lọ́dọ̀ rẹ̀ tó àwọn nǹkan tí ànábì sọ òun là ń ṣàlàyé fúnra wa ẹni ìsìn wa tó dẹ̀ clear tí ò ní wàhálà kankan náà ó kílẹ̀ àti òní wà lára káfíìnù gan wálẹ̀ tí wọ́n á sọ lẹ́ẹ̀kan ọ̀ràn yẹn ní gbogbo ọkùnrin gbogbo ìwọ́n tó bá ti jọ́kùnrin tó ń yọ abẹ abẹ́ òòlù ń yọ ti jọjọ jimá àbíjọ sunday yẹn ìjọ tí bíléèdì ó bá gé ọlọ́run ó díjọ kan o èyí sì ọ̀rọ̀ súnà o súnà tún wà àjìbá súnà níbi tó jẹ́ ọ̀ràn yẹn ni òní káfíìnù gbọ̀n wálẹ̀ káfíìnù gbọ̀n wálẹ̀ mọ́dàbù àwọn hànàfíyà àwọn hànàfíyà àti àwọn hànàbílà àti àwọn màlìkíyà hànàfíyà hànàbílà àti àwọn màlìkíyà àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n gbà yí pé wájibu ni kápẹ́nù balẹ̀ ìfáwù léhìá wájibu wàhálùkù ha haram wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní kápẹ́nù gbọ́n wá lẹ̀ ọ̀ràn yẹn ni àwa tá a that is why tọkùn obìnrin bá nínú gbà ó lè fa because wọn wulẹ̀ ẹran tẹ́lẹ̀ kó nínú gbà tàbá rí obìnrin tó wùrùn gbà ó pọ̀ ni ó kéré ni ó lè fa tó bá wù in fact kó fa gan ń fẹ́ ààrẹ kó jọ wa wọn fa kó ń bẹ àníjẹ bọ́wọ́ ọkùnrin ò lè fa so àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn mọ́dàbù hànàfíyà mọ́dàbù hànàbílà mọ́dàbù màlìkíyà àwọn sọ wípé ìfáwù lèhìyà fífi irùngbọ̀n wálẹ̀ wajibun wàhálùkù ha àrọ̀ ọ̀ràn yẹn ni káwọn ọkùnrin fi irùngbọ̀n wálẹ̀ káfa àrọ̀ ọ̀mù ni àgbọ̀dọ̀ síbẹ̀. àwọn ṣàfihìyà àwọn ṣàfihìyà àwọn sọ pé ìfáwù lìyà ìfáwù lèhìyà sunna wàyí kùrọ̀hù hàlùkù ha lọ́dọ̀ táwọn ṣàfihàn àwọn sọ pé káfíìnì gbọ́n wá lẹ̀ wọ́n ní súnà ni wọ́n ní àwọn náà àwọn kọ àwọn kọ káfa àwọn kọ káfa ìwọ tó jọkùnrin tó jẹ́ mùsùlùmí kí ló ń wá ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó bá fẹ́ fínú gbọ́n lẹ̀ ìbísàlán lè amúri rasul o gbọ́dọ̀ fi tẹ̀lé àṣẹ ànábì àníyàn tó fẹ́ fi fílẹ̀ ni gbogbo àwọn ìmùtítánà lè fa tú àbí tú bá kìlẹ̀ ń pè ní omi ìmọ̀ ẹni tó ń fi rùgbọ́n lẹ̀ tán fi ń tẹ̀lé o tẹ̀pá àwọn náà fi rùgbọ́n lẹ̀ ń sìn báyìí ó láì rùgbọ́n lómi ẹ̀ ti sálámà sí dákẹ́ tó mọ̀ pé gáígáí ni kìí ṣe kó fi ti súnà àwa ń gbalada lórí tiwa tó gbà wá fi ti súnà àwọn ọmọ táwọn náà fi rùgbọ́n lẹ̀ lọ́kùnrin yẹn náà tó ń fi ti gaiga yẹn tó fi ń tẹ̀lé ẹni gbígbé wọn tó bá fẹ́ fi bílẹ̀ bílẹ̀ o gbọ́dọ̀ ní àníyàn pé fi ń tẹ̀lé àṣẹ Allah subhanahu wa ta'ala àtẹ̀ṣe ànábì òun ló gbọ́dọ̀ lánìyàn yẹn àwọn tó ń ti gbèsè ṣòkòtò ń sìn àwọn tó ń wọ bọ́ ẹ̀ tó ń wọ ṣòkòtò tí ò tó lẹ̀ yẹn náà táwọn náà bá ń ṣe láti kan fi ń ti súnà òní ládàá tó gbà ọ́ àwa tá à ń ṣe tá a ní àníyàn pé fi ń ti súnà ànábì àwa nìkan la máa gbalá dá lórí ẹ̀ sọ anything tá a bá fẹ́ ṣe nínú ẹ̀sìn ó gbọ́dọ̀ wà nínú gbáyà wa ipe à ń ṣe nítorí tàlọ́ à ń ṣe láti fi tẹ̀lé àṣẹ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú iná pé pé yẹn ṣe Islam gbogbo tá a bá ń ṣe kílé tó fi jalè torí pé a fi tẹ̀lé àṣẹ àlọ́ kílé tó fi ṣe sìnà torí pé mò ń tẹ̀lé àṣẹ àlọ́ kílé tó fi máa ṣe gbájú ẹ̀ torí pé àlọ́ ló pa mí láti kí n máa ṣe èyí ṣe tó fi ń kírun torí pé àlọ́ pa láṣẹ èyí ṣe tó fi ń gbàwẹ̀ torí pé àlọ́ pa láṣẹ gbogbo nǹkan tá a fẹ́ ṣe ní a gbọ́dọ̀ máa ṣe ìtẹ̀bọ́ àwẹ̀jì ìlà lẹ́yìn tí fi ń wọ ojú rí Allah subhanahu wa so ibi tá a dúró sí náà ni inṣàlá ọ̀tàlá tó bá di ètí ń bọ̀ a tún bọ́ síbi hadith tí ó bá kàn á ń bẹ alọ́ọ̀tàlá kó jọ kó fún wa ní àgbóyè ẹ̀sẹ̀ tábà níbèrè. náà àwọn tábà níbèrè tábèrè tí wàá dẹ̀ sí láì tì máa lọ. ẹ bá ní sọ wọ́n ní kí ni ṣẹ̀dá àṣọ nípa ẹni tó bá nírun àyà ẹlòmíì máa ń nírun àyà lóòótọ́ ẹ̀mọ́dà Yorùbá lóhun tó ní àṣejù ní nǹkan tá lọ sí síbẹ̀ ni wọ́n ń pè láti jẹ́ ẹtí ẹ̀mẹ́sì gan ẹ̀sì òye ẹ̀ kìnnìkan kìnnìkan àṣejù nínú àyà ṣé ẹni ẹ ló fi síbẹ̀ fúnra ẹni àbí àlọ́ ló fi síbẹ̀ bóòlù ẹ ti ní mọ̀ pé iṣẹ́ àlọ́ ní àṣejù gbogbo àwọn ọ̀rọ̀ báyìí ẹja máa sọ̀rọ̀ àfọ̀mọ́ ń bọ̀ wá dáhùn béèrè o àwọn sọ̀rọ̀ fúnra ọ̀rọ̀ báyìí gbogbo tó bá ti pàṣẹ ìmọ̀ ẹ̀sìn ẹ má jẹ́ ká máa fi sí awẹ́ wa ẹlòmínú sọ pé àfa jóná ẹ̀ ń béèrè irùngbọ̀n kò dábàá yẹn irùngbọ̀n ẹ̀sìn ni ẹlòmínú mọ̀ bú ọmọ rẹ̀ náà yóò ní ìsọnù ọmọ ọgbọ̀n kínní ọgbọ̀n so àwẹ̀ ọgbọ̀n ní ń pè ní sọnù yẹn ẹni pé twenty nine di tó kí ni wàhálà lọ́ọ̀ gan níbi táàtì ó fẹ́ bú ọmọ ní o yóò ní ìsọnù ọmọ ọgbọ̀n àwẹ̀ àwùjọ báwo ni ọgbọ̀n àwẹ̀ ti lè jẹ́ sọnù lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn àwàdà a kì í débi ẹ̀sìn a kì í débi ẹ̀sìn a kì í débi ẹ̀sìn ẹlòmíì ní sọ lè ṣe náfìlà lórí bíbí ni sọ lè fomi ó lè fomi atasaluwala ni ìwọ mọ̀ débi ẹ̀sìn kó dáa sọ lè fomi atasaluwala ni sọ lè ṣe náfìlà lórí títì àwọn kan tó bá ti jẹ́ nǹkan ẹ̀sìn lórí express tó bá ti jẹ́ nǹkan ẹ̀sìn báyẹn ẹ̀ má jà fi ṣàwàdà ó ṣe lọ́jọ́ ayé ànábì ni o iná mọ wọn jọ náà wọn àmà pé bí ó ṣe rí nìyẹn wọn àmà wọ́n ń ṣàwàdà láàrin ara wọn náà ni wọ́n ń ogun ni wọ́n lè ṣàwàdà láàrin ara wọn wọ́n wá ń fi nǹkan ẹ̀sìn ṣàwàdà kí wọ́n á sọ wọ́n sọ fún ànábì pé ah ànábì láìkì oúnjẹ gan wà á jìbá ní ẹ̀ńdà lẹ́kọ̀ọ́ nítorí máa ń sojo ó máa ń bẹ̀rù tó bá pàdé ọ̀tá ọ̀rọ̀ tán sọ nìyẹn wọ́n sọ báyìí dé tàbí kan wá wà ń bẹ̀ wọ́n wá gbọ́rọ̀ yẹn ah, ẹ máa fi ànábì pa mí dín báyìí ẹ máa fi ànábì pa ẹ máa fi ṣàwẹ̀wà sísàbí yẹn ó ti gbórí ẹsẹ̀ rẹ̀ nìyẹn ó ní wàlọ́hì la ukhbiranna rasulullah ó fi àlọ́ òbúra màá lọ sọ ọ̀rọ̀ tẹ́ sọ yìí màá lọ sọ fáànà mi ó gbéra báyìí lórí ẹsẹ̀ gìjà gìjà pé kò ń lọ sọ fáànà mi báyìí ó ń dódò ànábì báyìí ó bá ayé àtàlọ́ ti sọ̀kalẹ̀ fún ànábì ayé lórí ọ̀rọ̀ yẹn àlọ́ ti sọ̀kalẹ̀ fún ànábì abillahi wa ayatihi wa rasulihi kuntun tattazi'un. Allah ti sọ ayé àkàlẹ̀ fánàbí pé wà ànábì bí wọ́n léèrè ṣé mi Allah àbí ànábì àbáwọn kùránì ló tó kẹ́ máa fi ṣàwẹ́wà kẹ́ máa fi ṣàwàdà. tán ti dọ́dọ̀ rẹ sọ fún ẹ pé látà àtàlérò ẹgbẹ́ wulẹ̀ wá ẹsíkúùsì kankan ọ̀dìkà fáàtùn bá àdàyè máa nìkan ẹ ti di yìí lẹ́yìn gbàdẹ́ yóò gbàgbọ́dọ̀ àtàwọn ènìyàn náà ti gbọ́ pé ayé àti sọ̀kalẹ̀ làwọn náà wá ń bọ̀ láti wá ṣe ìtìdáàr wọn wá dọdọ ànábi kú ànábi àmì ni ẹ àmì ni ẹ a kàn ń ṣàwàdà ni à ń ṣàwàdà ni kéde pé àmì láti fà lọ́ọ̀ sí ẹ̀yẹ láti fà níbi ti ẹ̀yẹ báyẹn àlọ́ ni rárá o sẹ́mi àlọ́ ò ló wá yẹ kẹ́mọ́ fi ti ẹ̀yẹ àbánẹ́bí àbí kùránì ni ẹ má wá wíjàre o síbẹ̀ ní àǹfààní sọ fún wa pé ká wà very very careful pẹ̀lú nǹkan ẹ̀sìn ká máa fi ṣàwàdà ẹlòmíì mùsùlùmí ni fa yóò ní kíni òfin tó délé gún ló délé à ẹwù gàbà ẹwù gàbà orí yìí ó fẹ́ lè jábọ́ sẹ́yìn bá gbọ́ lọ́rọ̀ báwọn òfin tó délé gún ló dé ẹlẹ́à ẹwù ẹwù nǹkan méjì tó gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn eléégún ẹlẹ́à ó dá báyìí náà gbogbo àwọn nǹkan báyẹn á wà very careful bàbá ń gbọ́rọ̀ ọ̀rọ̀ yẹn àwọn èèyàn àmọ́ ṣọ́ra sílẹ̀ yóò ní bí kò ní gàgà ṣe pẹ̀lẹ́ sìn ìbáwọn kò fẹ́ ṣe àwàdà wèrè tó ń ṣe ṣe lọ́nà mi mọ́ gbèdénú ẹ̀sìn mọ́ fi àwọn nǹkan àwọn àyàtúlà àwọn nǹkan tó yẹ kó a fi ń jọ́sìn fún alọ́ ni àbí nǹkan tó fàtí ma nàbí àbí nǹkan tó fàtí ma mọ́ fi ṣàwẹ̀ wa. so ibi tí mo ti lọ ni wípé ṣé ẹni tó bá ní ìwọn àyà só lè fà ni mo wá sọ pé ẹlòmíì sọ pé ẹ̀ẹ́ àṣejù ní irun àyà bẹ́ẹ̀ sì irun àyà yìí iṣẹ́ kan nínú iṣẹ́ àlọ́ àwọn tó bá ní tó bá wà dìtébù ó lè fi wọ́n ti ẹ̀yẹ tí wàá dùn ló ṣe rẹ̀ bẹ́ẹ̀ o ẹ wo bàbá wọn ìmúrégé ìgbéèdè ìdàmúrégé gbogbo bàtó bá ti wá rí bàbá wọn bàbá ìrégé alọ́ ló dẹ̀ dá bẹ́ẹ̀ iṣẹ́ alọ́ ló fi ń ṣe ẹ̀yẹ yẹn èso ló ṣe rẹ̀ bẹ́ẹ̀ bá lọ ṣe dà ní àfidọ́ ẹ̀kún ló ṣe rẹ̀ bẹ́ẹ̀ bọ̀dé dẹ́gbẹ́ alọ́ ló dá bẹ́ẹ̀ wọ́n fi ṣe ẹ̀yẹ ìkànnú àmì àlọ́ ni ó dẹ̀ ní ìdídàlọ́ fi ṣe bẹ́ẹ̀ ó lè má yá wa tó irun àyà mẹ́ta ni irun tí ń bẹ ní gbogbo ara wa mẹ́ta ló pín sí àwọn kan ń bẹ ṣẹ̀rí àkọ́kọ́ agbẹ́ àgbọ̀dọ̀ débẹ̀ àgbọ̀dọ̀ tọ́jẹ̀ bí kíni irun gbọ̀n tó yẹn ti clear báwọn ṣẹ̀rí àsọ fún wa ó di ní irun kejì ṣẹ̀yà sọ fún wa pé ká tọ́ọ̀ṣì ẹ̀ bóyá ká fa ni àbí ká gé ni ó sọ fún wa gẹ́gẹ́ bí irun abíyàbí gẹ́gẹ́ bí irun abẹ́ gẹ́gẹ́ bí irun túbọ̀mù gẹ́gẹ́ bí irun orí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣẹ̀yà sọ pé ká mú kúrò ó di méjì ìkẹta ṣẹ̀yà ò sọ̀rọ̀ lórí ẹ̀ ò sọ̀rọ̀ kankan lórí ẹ̀ bí irun àyà tán béèrè yẹn àtàwọn irun tó máa ń wà ní ọwọ́ àbí irun tó máa ń wà ní ẹsẹ̀ ó dẹ̀ pọ̀ jura wọn lọ ẹ bá nínú ọwọ́ ẹlòmíì bí irun orí ni o ẹ bá ní kẹ́ ẹ gan ẹ irun ẹsẹ̀ ẹlòmíì náà the same thing wàhálà ó ti dà nìyẹn so ṣẹ̀dẹ̀ ò sọ̀rọ̀ nípa àwọn irun yẹn àwọn afáwa sọ̀rọ̀ lórí ẹgbẹ́ bọ́ọ̀lù àti rẹ́ṣẹ̀ tá a lè fa àbá a lè fa ìgbà tó sọ fún anáà ní ká má káfí rẹ̀ olùgbà Allah subhanahu wa ìdí tó fi dá irun yẹn síbẹ̀ onídìí àyàfi ìtọ́ ẹ tó yapa sí ìṣẹ̀dá ẹni kálukú gẹ́gẹ́ bí pé obìnrin tó nírùngbọ̀n ó ti yapa sí ìṣẹ̀dá rẹ̀ tó afẹ́ kó fa tiẹ̀ kó mọ̀ bá fara jọ wá tó kó fẹ́ kan fa tiẹ̀ bọ̀tẹ́ ìbá fáwọn ohun tá à ń sọ yìí náà kò tẹ́fẹ̀ ń bẹ torí pé sẹ́dá ò sọ pé pa àbí kí a máa fà ó bá fa náà kò sí bọ́rẹ̀ tó wallahu a'lam naam. Abu salam. dé bíbà à èèwọ̀ ni tẹ̀lá sọ̀rọ̀ lórí òun náà àgbọ̀dọ̀ débẹ̀ irun bíbà irun bíbà àtọkùnrin o àtobìnrin o kódà níbi gbé wọn ti pè ìzákùn lọ kàrà ìbéèrè tó dáa ni ẹni tó bá ń fa irun bíbà ẹ àbí tó fi ń ṣe táì ẹgbẹ́ mi máa ń fa làásìgbà ẹ tó àwọn obìnrin mìíràn wà tó máa fa yóò àti ilẹ̀ ọ̀ràn ní fáyìn so irun ojú irun bíbà ẹ filẹ̀ ẹ gbọ́dọ̀ débẹ̀ ṣẹ̀dá àti ká má tọ́jú òun náà ó dà níbi ìgbé ẹni tí bá ń ṣe ó ṣe pé ó dà wọ́n pọ̀ mọ́ àwọn àlùwà shimaad wàlùmísà shimaad àwọn tó máa ń tó máa ń ya kínní sára tàtú èsì làálì o àwọn tó ń ya tàtú sára gbogbo wọn ti pè jim tí àwọn máa ń tó máa ń fárun náà àwọn tó máa ń fáìlì yín tó máa ń fáìlì yín wọn láti kírètì èjì ó gbé wọn sí pé tó gba àwọn ìṣesí báyìí kò dáa ká má débẹ̀ náà. àfikún ọ̀rọ̀ àfikún wọ́n ní kí n dájọ́ ẹni tí ń parọ́ ẹ̀ṣẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì ẹni yóò ní ní sẹ́kọ̀ lọ́dọ̀ tiwa gan-an kò ní àní àní àní àní gbọ́kànlé mọ́ yóò ti dèyàn rẹpẹ lọdọ wa nígbà tí wọ́n bá ti sọ̀rọ̀ a máa ń bá ọ́nà ọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ Allah subhanahu ọ̀daràn ni nǹkan dẹ̀ ń ṣe yahdi ilal bá ṣàkíyèsí ẹni ìwà ẹ̀ṣẹ̀ máa pọ̀ lọ́wọ́ ẹ̀ tó bá ti mọ pa yóò mọ ìwà ẹ̀ṣẹ̀ tó pọ̀ àníbi ni yahdi díẹ̀díẹ̀ ibi wọ́n mọ̀ kan eh, black dot wọ́n mọ̀ kan sínú ọkàn rẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ títí àtàyẹ̀sọ́ àdàkọ́lù tí gbogbo ọkàn rẹ̀ ó fi dúdú tán so irọ́ burú gan so àfikún ọ̀rọ̀ náà irọ́ náà nǹkan tó ṣẹlẹ̀ rí yóò fi tiẹ̀ kún irọ́ náà gbogbo so ká jìnà sí kẹ̀kẹ́ lè bá àwọn ibi tó le sí níjọ́ ka abdulayi mọ̀síọ́ọ̀dì abdulayi mọ̀síọ́ọ̀dì sì wà kékeré ńgbà yẹn ọmọ kékeré ni ànábì wá fíìsìtì ẹ̀ wá fíìsìtì àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ bàtà ànábì wá fíìsìtì àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ abúlé yẹn wá ń ṣeré ń ta ẹ̀gbẹ́gbẹ́ bí ọmọ kékeré wọn ò dá ànábì máa tẹ̀ ànábì ti wá wọlé ìyá rẹ̀ wá ń fẹ́ kí abúlé náà wọlé wá kó wá kí ànábì gẹ́gẹ́ bí ọmọ kékeré màmá rẹ̀ wá pè kó wá dáhùn ìyá abúlé fún mọ̀síwìrì wá sọ pé abúlé mọ̀ bọ̀ wá gbà kó lè bá wa ànábì wá ń bí léèrè pé ṣé wá gbà yẹn o ní nǹkan tó fẹ́ fún un ó ní rárá pé òun kàn ń pè kó fi àníbi ni wàyí akásìgbà irọ́ náà ló pa yẹn sọ irọ́ burú gan lọ́dọ̀ Allah burú lọ́dọ̀ tiwa náà kì í jẹ́ ká ẹni ẹ̀ má ká jìnà sí ẹ̀ẹ́n. ní ojú wa lọ́kà máa lọ́bì náà wọ́n lẹ́yìn tí wọ́n jọ wọn àti ìyàwó tó fẹ́ fẹ́ àbọ́kọ wọ́n jọ ṣe lọ́wọ́ afẹ́ bímọ ẹ ẹ ibo afẹ́ ṣe ìyàwó bẹ́ẹ̀ sá lè lọ síbi ìyàwó ẹ kò dá kò dá pọ́ mọ́ra wọn kò sí nǹkan tó dá pọ̀ ó bímọ náà ayé lọ kí pé ó gbé ìwọ ọmọ ó yọ kò dá pọ̀ mọ́ra wọn wọn bára wọn sùn tàbí tàbí lóyún tó ní ẹ̀ṣẹ̀ ọ̀tọ̀ gbàdé ìgbà ìjọba ìjọba sùn ó bímọ afẹ́ kí pé ó kó ewu ọ̀tọ̀ tó afẹ́ lọ síbi ọmọ tó bí láti ṣe àkíkọ ọ̀tọ̀ ó kò dá pọ̀ mọ́ra wọn rárá yóò gbẹ̀sẹ̀ tiẹ̀ lọ́tọ̀ ṣé àwọn àṣọ pé ńgbà tó ti wá ṣe sìn náà yẹn o gbogbo ojúṣe ẹ̀ tó wá jẹ́ tó yẹ kó ṣe inú ẹ̀sìn fún ọmọ tó bí tí kò ní ṣe máa ní yóò ṣe nà tó yẹn o dẹ̀ ní náà mọ̀ sọ pé ó kó ìwo ọmọ oníkàmọ́ ó yàtọ̀ síra náà. kí ni ìdájọ́ tó wà fún yíyáwó lọ́wọ́ àmì tẹ̀mọ́tì ṣàlàyé lórí ẹ̀rẹ̀ yíyáwó lọ́wọ́ àwọn glo àwọn Eh, mtn oríṣiríṣi ayé lórí ẹ̀ dáadáa tó yíyáwó ní ọwọ́ wọn pé yá mi lówó wọn fún eh, eh, ká yáwó lọ́wọ́ wọn tábà tí wàá ra kírẹ́dìtì wọn sì kíni ó dà padà fún wa gbólóhùn bọ́rò ni wọ́n ń lò bọ̀ ìgbà míì ń bẹ wọ́n máa ń lo gbólóhùn báyẹn bàbá dẹ̀ wo ìtumọ̀ kìíní yẹn gẹ́gẹ́ kò ń sọ̀rọ̀ bọ́rò ló wà ń bẹ̀ kò sí pa yáwó lọ́wọ́ kò sí pa yáwó lóòótọ́ wọ́n lo gbólóhùn bọ́rò mo fẹ́ borrow credit mo fẹ́ borrow credit àbí torí pé nǹkan tá à ń rà yẹn lọ́wọ́ wọn máa ń fa àní ní sẹ̀rí àwọn ń pè máa ń fa àní nǹkan yẹn kì í ṣòwò gẹ́gẹ́ láti ọ̀tẹ̀ fi pè ní credit àǹfààní kan ni èyí ni mo gbà lọ́wọ́ wọn kì í ṣe kì í ṣòwò àǹfààní tí mo wá gbà lọ́wọ́ wọn yẹn wọ́n sẹ́ndì àwọn nọ́mbà kan sí mi òun ni mo fi kọ́ọ̀lù àbí àfi ń pè ní credit àbí recharge kìíní kan là ń pè báyẹn òun ṣòwò gẹ́gẹ́ ni ó gbà ní ọwọ́ wọn náà tọ nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé wọ́n tà fún mi ni bàtà dẹ̀ tà fún mi mo lè sanwó wọn fún wọn padà ẹni tó bá gbé lọ síbi yíyáwó òní ò mọ̀ sọ̀rọ̀ pé ó ti gbowó èlé ọ̀rọ̀ yíyáwó sí mbẹ̀ so bọ́rò bọ́rò tán yẹn mo fẹ́ bọ́rò credit ló ń kàn fi ṣẹlẹ̀ mi so ìgbà míì yẹn máa ń lo gbólóhùn kan tí ò ní mí nìyẹn lápèjúwe ní ìsìn a máa ń lo gbólóhùn tá a bá dọ́dọ̀ àwọn tó ń tajà Ah, èló ni tíra yìí ẹ fún mi tíra yìí gbólóhùn ẹ fún mi ló dẹ̀ lò kí ló dẹ̀ mí nì òun fẹ́ rà á nì ó dẹ̀ ló gbólóhùn ẹ fún mi tó gbólóhùn ẹ fún mi kọ́ la máa lò àkíkọ nǹkan yẹn gẹ́gẹ́ ìtumọ̀ yẹn gẹ́gẹ́ gẹ́gẹ́ tán gbà lérò òun la máa ti kí ni òun la máa lò so ìgbà míì yẹn lílu gbólóhùn míì níbi kátàkárà ó jẹ́ pé ọ̀tọ̀ ni kàtàjọ gbọ́yé láàrin ara wọn ọlọ́run àlà aliyah àbẹ̀sí lọ. ok ok, ókè igba wọ́n nígbà tó yẹ pé a bá fẹ́ na èèyàn agbọ́dọ̀ gbà lójú séyàwó wa nìkan ni ara gbogbo náà ni gbogbo náà ni. àgbọ̀dọ̀ balójú gbogbo yẹn náà àtìyàwó àdẹ́ntẹ́ ìṣẹ́yàwó àgbọ̀dọ̀ balójú ẹ̀yìn yẹn ní ọ̀wọ̀ gan ó ní ọ̀wọ̀ nù sẹ̀ríà ẹ̀ balójú ẹ̀nà ń bò mí ẹ̀nà ń bò mí nà ẹnìkan wọ́n lẹ́ni tó fẹ́ kí irun arìnrìnàjò wọ́n dẹ̀ ń kí ìṣáì lọ́wọ́ tó lè kí jàmá pẹ̀lú wọn pẹ̀lú ìṣáì kò lè kí torí pé rákà yẹn ò papọ̀ torí pé rákà tó papọ̀ ń sìn zuri àti asri ìyẹn ń kásì lọ́wọ́ wọ́n fẹ́ san zuri tiẹ̀ ó lè jọ ìwọ̀n wọ́n máa láníyàn pé òun kí zuri àwọn yẹn máa láníyàn pé àwọn kí asri ó lè rí torí pé jábìrì bá Abdullahi lásìkò ànábì yóò kírun ìṣá ìlẹ́yìn ànábì níjàmá tíjábì bá wá kírun tán yóò lọlé yóò tún lọ ṣe ìmáàmù fáwọn ìyàwó ẹ̀ ìsèmù ìṣá iná yóò tún lọ kí fún wa tòtẹ́ bá wò nísìnyí ìṣá ìtíjábì kí lẹ́yìn ànábì òun gẹ́gẹ́ ní ìṣá ìkejì tó lọ kí ń lé fún wa tó tún kí mẹ́rin míì náfìlà dàn ajẹ́kẹ́jábì fún abdullahi òun ṣe náfìlà àwọn ìyàwó ń ṣe kí

ànábì dẹ́ sọ pé innama ju'ila al-imam liyutamma bi wọ́n gbé mọ́mù kalẹ̀ ká máa ṣe kíni ká máa tẹ̀lé ìwọ tí wàá jókòó kalẹ̀ tí ò ti di mọ́mù ni ìmọ̀mù ó ti wá bá ẹ lórí ìjókòó àwọn míì ó sọ pé rárá tóun bá ti kí mẹ́ta tiẹ̀ tán ó sálámà ó máa lọ ebi wọn náà ló lóun kí jama tẹ́lẹ̀ gbàtọ́ wa kí mẹ́ta mẹ́gírì tiẹ̀ tán ó sì dá sàtáyà ó sì dá sálámà fún rẹ̀ ìmọ̀mù tó ń tẹ̀lé ó sì tún kírun lọ so it's better ẹni ẹfẹ kan kí wọn gbìbì tẹ lọ́tọ̀ tálọba ni ó bá wọn níbi ìṣáì ọlọjọ ìṣáì fàmà fàmà àdìrọkùtùm fàṣọlù wàmà fàtàkùn fàtìmọ sòyí tẹ bá bá ń bẹ́ẹ̀ kí èyí tó bá bọ́ fún yín bẹ́ẹ̀ ẹ san padà yẹn máa pé èèyàn ó dẹ̀ fi yẹn lọ́kàn balẹ̀ ju kó lọ jọyìn wọn lọ ọlọ́ àlọ́ ẹ̀já dó bá wọn títún ni. owó tí interest kan torí a àyáwó interest kan sẹ́yìn náà mo ti ṣàlàyé yẹn ẹni tó bá yáwó ó yé báwọn òun ni wọ́n máa ń sọ̀rọ̀ interest eléyìí tiẹ̀ àyáwó àyáwó so kò sí kò sí problem kankan mẹ́ ọlọ́ àlọ́ ìyí tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni mo ti ṣàlàyé ọlá pé mo ti ṣàlàyé tẹ́lẹ̀ yẹn ìyí tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni ìgbà tí mi fẹ́ yá credit yẹn tí mo fẹ́ gba credit yẹn àbí mo gba kírẹ́dìtì ọ̀nẹ́ náírà àbí ìwà tèmi wá fẹ́ san padà mo gba kírẹ́dìtì wọ́n fún mi náìtì àbí abọ́ndọ̀ náà ó fún mi náìtì ìgbà tèmi bá ra káàdì ọ̀nẹ́ náírà padà wọ́n ṣe kí ni ẹ́ wọ́n yọ sọ̀yì ní tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gángan rẹ̀ ṣẹ̀rí táìmù yẹn táìmù yẹn tí mo tí mo gba kírẹ́dìtì yẹn lọ́wọ́ wọn yẹn tèmi sáré fẹ́ fi ṣàǹfààní yẹn táìmù tó wà ń bẹ̀ ẹ̀rí kí mi ìsanwó yẹn lójú ẹsẹ̀ mi ìsanwó yẹn ní ojú ẹsẹ̀ ìgbà tí mo wá fẹ́ padà san bóyá lẹ́yìn ọ̀sẹ̀ kan bóyá lẹ́yìn ọjọ́ mẹ́ta àwọn padà gba ten naira lórí ẹ̀ ten naira tán gbà lórí ẹ̀ yẹn òun ni owó táìmù tí tí mo fi lo kinní yẹn owó pé mi ìsanwó yẹn lójú ẹsẹ̀ mi ìsanwó yẹn ní ojú ẹsẹ̀ ìyẹn ń ṣẹlẹ̀ nínú business transaction tá à ń ṣe náà ẹnìkan fẹ́ rajà lọ́dọ̀ wa fifty thousand là ń tà haaland ó fẹ́ sọ owó ń sìn fifty thousand ọwọ́ ní ara ìjọ ẹni mórí bùsọ ẹnu ẹ̀yìn ní fifty thousand báyìí twenty ni màá fi lẹ̀ tó bá dẹ̀yìn oṣù mẹ́fà màá máa san díẹ̀ díẹ̀ màá padà san yókù fún yà ah, tí n bá fẹ́ ṣe báyẹn o tí n bá fẹ́ ṣe báyẹn o àjẹpé ńgbà náà màá gba àná dá five thousand lé lórí so àsìkò yẹn àjálù yẹn àsìkò tó ti extend yẹn tí ò sanwó fún mi lójú ẹsẹ̀ yẹn a gbowó ẹ̀ nínú ṣẹ̀ríà so dájú sọ̀rọ̀ tó bá fẹ́ rà lójú ẹsẹ̀ fifty thousand ẹni tó bá fẹ́ rà á tó bá fẹ́ padà sanwó lẹ́yìn oṣù mẹ́fà yóò dẹ̀ ti gbọ́jà rẹ̀ yóò ti lọ́mọ bí sàǹfààní sixty thousand lápèjúwe èyí ṣe àárọ̀ so táìmù yẹn táìmù tó fẹ́ lò yẹn tó fi pa ẹ rí i pé ẹni tí ń ṣòwò yẹn náà instead kó gbowó yẹn kó tún lọ rajà míì ẹ ti fa àsìkò yẹn sẹ́yìn fún tòun náà gbọ́dọ̀ géènì lára àsìkò tẹ́ ẹ fà sẹ́yìn fún kì í sẹ́yìn nìkan lẹ́ géènì òun náà máa géènì ẹ̀yin ti gbọ́jà lọ ẹ ti lọ́n lọ ẹ ti fi ń sàǹfààní ẹ dẹ̀ fẹ́ san owó yẹn fún lẹ́yìn oṣù mẹ́fà òun náà lè gbowó táìmù yẹn náà kó àdìẹ mọ èyí tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kírẹ́dìtì tá à ń yá nìyẹn ẹ sanwó yẹn fún lójú ẹsẹ̀ wọ́n dẹ̀ fún yín káàdì lójú ẹsẹ̀ láì lówó gangan èyí dẹ̀ lẹ́ ń lò ẹ fi méèkì kọ́ọ̀lù ẹ fi ṣe bísíǹsì ẹ fi ṣe gbogbo ẹ̀ àwọn náà wá sọ pé òkè fún táìmù yẹn o àwọn náà fẹ́ gbowó ẹ̀ ẹ sọ pé èèyàn bá yáwó ni ojú owó náà ló gbọ́dọ̀ san padà Hmm? ìyẹn wá jẹ́ pé ó yáwó ẹ̀yẹn wá jẹ́ pé ó yáwó níbi tí tẹ́lẹ̀ àyáwó àyáwó yíyáwó time extension yẹn òun ló ṣe níbi yíyáwó sẹ̀rí ọ̀fẹ́ ẹ bá yáwó bọ̀ eléyìí máa ń fà á ní nǹkan tí mo fẹ́ ṣàǹfààní nìkan ìṣòwò ó yẹ báwọn tó eléyìí kì í ṣòwò ti tiẹ̀ ọ̀rọ̀ owó pé yá mi lówó yá mi lówó bísínẹ́sì lélẹ̀ mo ta fún ọ̀rọ̀ ọjà ló ṣẹlẹ̀ ń bẹ̀ kìí sọ̀rọ̀ yíyáwó ọjà ló ṣẹlẹ̀ ẹ àwọn mtn ní takáàdì wọn ni àbí bẹ́ẹ̀ ni mo fẹ́ rà ni bọ̀ lóòótọ́ là ń lọ fún mi pé borrow me credit gbólóhùn tá à ń lò ló ń fún wa ní wàhálà ṣẹ̀rí òde kí n wo gbólóhùn téèyàn ń lò kí ni àkíkọ̀ gẹ́gẹ́ ẹni ṣẹ̀rí àwọn kí lẹ́yìn ṣe ń bẹ̀ gẹ́gẹ́ òkè táwọn ilé ìpè ní interest nísìnyí táwa torí bẹ́ẹ̀ gbà wọlé interest tó dẹ̀ dáa bọ̀ wá lọ wo nǹkan tó ń ṣe lábẹ́ interest àríkèrè ìbàdí lẹ́yìn kan wá sọ pé ah ìfà àjọba ń rẹ jábọ̀ ó dẹ̀ pé igbó ló dẹ̀ mí igbó ló mí nìyà tí ẹja tó sọ yẹn la máa wò ní àbí nǹkan tó tó rà bọ̀ àbí kẹ́ni kan sọ pé ah o pàdé ọmọ kan lónìí sa ṣé kẹ́ni pàdé ọmọ ò dáa ni bọ̀ kí ló mí pẹ̀lú ọmọ òun sì náà nìyà tó gbólóhùn tó lò kọ́ la fẹ́ lò lóòótọ́ ológbó ló ọmọ bọ̀ ohun tó ń bẹ lábẹ́ ọmọ la lọ wò ẹ̀hẹ́n so ìgbà míì ń bẹ èèyàn máa lo gbólóhùn tí ò bá ti bá nǹkan tẹ́ ẹ ṣe mu ṣẹ̀rẹ́ ò ní lo gbólóhùn nǹkan tẹ́ ẹ ṣe mu à ń lo pé borrow me credit là ń lò ó fẹ́ dàbí pé à ń yáwó bí àlàtà àdẹ̀yáwó wọ́n ń tajà fún wa ni ọjà ló ṣẹlẹ̀ ń bẹ̀ ó ta mọ́fà fún wa ó ta credit fún wa àbí láì lówó àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣèbó ta fún wa ni láì lówó àwa fẹ́ sanwó yẹn fún padà ó wá rárá di ten naira mọ́ so time extension yẹn ó wá gbowó ẹ̀ kò sí aburú torí pé examen nínú sẹ̀ríà àsìkò gẹ́gẹ́ nínú sẹ̀ríà ó ní nǹkan ṣe níbi ọjà ó ní nǹkan ṣe níbi ọjà mò ń tajà mí nísìnyí báyìí mò ń ta machine ọ̀kadà mò ń ta ní twenty million ẹni wá owó dà oníkejọ ó bẹ̀ mí pé tó wá dẹ̀yìn oṣù mẹ́rin òun padà sanwó ó yẹ kémi náà gbowó yẹn lójú dikin tó lọ rà mí màá sọ pé tọ̀ tó bá mọ̀ kó fẹ́ ṣe bẹ́ẹ̀ táìmù yẹn èmi náà fẹ́ gba owó níwọ̀nba instead twenty million yẹn san fi five hundred naira lé kò sábúrú bì yẹn so kírẹ́dìtì MTN Glo gbogbo wọn ta káàdì fún mi ni kò sí kó yá yín bó tẹ̀sí pé à ń lo gbólóńbọ́rò ó tà ní wọ́n wọ́n máa yáyàn ṣeré gẹ́gẹ́ pé ṣé mtn gbé kíní kalẹ̀ pé mo fẹ́ máa yá yín o ó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí bísíǹsì tiẹ̀ ó ń ta àwọn mọ̀nàfíù yẹn fún wa ni àwọn airline àbí airtime yẹn ó ń ta fún wa ni àwa náà dẹ́yìn ra lọ́wọ́ ẹ̀ à ń ṣàǹfààní òun náà ń ṣàǹfààní. airtime tèmi wàá níyẹn mo wá ní urgent call kò dẹ̀ sówó lọ́wọ́ mi ọ̀ya sáré ta káàdì fún mi ó dẹ̀ ta fún mi lóòótọ́ mo wá ní mọ̀ wá o àpàdà san owó fún ẹ o ó dẹ̀ gbà gbà tó dẹ̀ fẹ́ sanwó ó dẹ̀ fi tẹ́ náírà lé tògùn àwa là ń lo gbólóhùn bọ́rò ó ṣe pé bọ́rò gangan ní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bí ara mtn ò gbé rẹ̀ kalẹ̀ àti glo pé a fẹ́ máa ya yín lówó a fẹ́ máa ya yín kírẹ́dìtì wọn láwọn ń tajà fún wa ni àwa náà ń dẹ̀ ra ọjà ní ọwọ́ wọn tògbà tó ti rí báyẹn ìyẹn náà la máa lò lọ́dà ṣẹ̀yà ìṣìlá tó a ní sọ pé àyà ni ní tó ṣẹlẹ̀ rẹ̀ tòmọ́tò ẹ pé èèyàn yá nǹkan torí time extension yẹn ó wá lọ fowó lé àárọ̀ àbí kò tẹ̀ fowó lé ó gba àǹfààní kan lé lórí ẹ gbọ́dọ̀ gbá lé lórí nígbà tí mo ti yá yín ló máa sọ pé dọ̀tọ̀ báwọn pé kí n yá yín lówó ẹbí mi náà ra búrẹ́dì bọ̀ ní travel ten lọ ó ti gbèlé lórí owó tí mo yá tó kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ní sẹ̀ríà tó a fẹ́ ra nǹkan ó yàtọ̀ pé a fẹ́ ra ọjà ẹ̀yin tẹ́ lọ sọ́jà ń sìn ẹ̀yin tẹ́ lọ sọ́jà tẹ́ fẹ́ ra nǹkan ìgbà mi ẹ̀ lè má lo gbólò mo fẹ́ ra nà kíní yìí ẹ̀bùn mi èló ni kí n san ẹ̀dẹ̀ ló gbólò ẹ̀bùn mi èló ni kí n san òun náà ti gbọ́ yìí tó a tẹ̀lé òní gbọ́rọ̀ lórí ẹ̀bùn mi yẹn yóò gbọ́rọ̀ lórí tó ṣẹlẹ̀ kẹta lọ́ńdà nǹkan tẹ́ ìjọ ṣe òun máa gbọ́rọ̀ lé lórí tòbí àlàyé ẹ̀ sì jẹ́ nìyẹn wallahu a'lam ẹ̀ já dúró báyẹn subhanakallahumma bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته gbogbo mùsùlùmí òdodo lọ́kùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi fẹ̀sìn wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ríran wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàsọ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó bá fọmọ sí Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda dúró dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ìtìdáyà ìdádíyà kànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni. abidul quran quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀ lẹ̀. tàgbàtọ̀dọ̀ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o. number seventeen ògúnlárin láòyè road five masfala yana bikẹ́ street muslim ìbàdàn. lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji. tẹlifon zero zero eight five two three seven five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ lọ́gbẹ̀kọ́ mẹ́.